Thank you. sọ fún yín bíbélì wípé ó ní ẹ tọ̀ fún èmi yóò ṣílẹ̀kùn fún yín ó ní ẹ béèrè èmi yóò fi fún yín kí ni àǹfààní ilé ayé tá a bá jèrè gbogbo ayé tá a pàdánù ẹ̀mí wa babaláwo tó fẹ́ dá fàìlì ní gbogbo fún yín tó dájú pé nǹkan máa dùn la adùn wà nínú Jésù Kristi ṣé rí ìṣòro tẹ̀ ń bá lọ yẹn amúniri wípé asọ́lásọ́ lè fẹ́ lọ bá bẹ̀rẹ̀ ìbá kí ẹ gba jésù kristi ní olúwa àti olùgbàlà yín ó nítorí pé olúwa fẹ́ràn ọmọ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fẹ́ ọmọbìnrin kan ọmọ ọmọbìnrin kan ojú fún wa ó ní ẹnikẹ́ni èèyàn mélòó mo pè é ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kì yóò ṣègbè ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun á olúwa o ọlọ́run ìyanu ọba kọjá ayé ọba tó ń gbé mi gíga mo dúpẹ́ lọ́wọ́ ẹ lónìí kó jẹ́ kí n pàdé yín tí ẹ bá fa yín fún Jésù Kristi gbogbo ìṣòro kí ṣòro ògùn máa dààmú yín Olúwa ti gbẹ́sẹ̀ mo wá fẹ́ béèrè ọkọ àti ìyàwó ìjẹ́ ṣetán láti fi èṣù àti ṣe ọwọ́ rẹ̀ sílẹ̀ ìjẹ́ ṣetán láti gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà yín ẹni ká gba jésù kristi òótọ́ bá ṣe ń lọ yìí ilé babaláwo là ń lọ. hallelujah baba. Hmm. torí ó tojú sú ó tiẹ̀ ti sú pátápátá la hmm. ṣe rò ó la ṣe dàárò pé ká kú lọ sọ́dọ̀ babaláwo bí dẹ̀ rí nǹkan ṣe sí ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe sọ yìí hmm. ẹ bìlíf pé tá a bá dẹ̀ fi ààyè wa fún jésù yẹn ó máa gbà wá kúrò nínú ìṣòro ìtàn pátápátá. jésù àwọn pàdé. ẹ máa ń gbọ́ pé ọ̀fẹ́ ni òdòdó eléyìí ò kì í ṣe ọ̀fẹ́ o ìdí tí ò fi jọ́fẹ́ ni wípé ẹ gbúdọ̀ fún ní ayé yín tẹ bá ti wá fi ayé yín fún Jésù àwa ṣètì yín fún yín. ohun bá ti jẹ́ Jésù ní àgbà wá kò sí nǹkan tá à ń dúró ṣe láti báyé wa kù wọ́n náà ti dá. hallelujah rẹ́pù sọ́kòrí kájú sọ́kòrí sáyé wa Jésù sáyé ká má lọ bẹ̀rẹ̀ lọ mọ́. Jésù bàbá. ká má lọ bẹ̀rẹ̀ mọ́ ká má lọ bẹ̀rẹ̀ mọ́ ká gba Jésù sáyé wa. mi ò gẹ̀ẹ́tẹ̀ dáadáa. tó ṣẹlẹ̀ ni pé mọ́mí àti dáàdì náà pè mí wọ́n dẹ̀ ní pé kí n mọ́kọ wálé mo jẹ́ sọ pé fine mo ti rẹ́ni tí mo fẹ́ fẹ́ so mọ́mí dẹ̀ wá béèrè pé iṣẹ́ wo lẹ́ni yẹn ṣe mo ní pásítọ̀ mọ́mí ṣe tutọ́ sókè tó fojú gbà ni pé bí gbòòrò ṣe tó mi ò réyàn kankan gidi kan mo wálé ó wá jẹ́ pásítọ̀ àwọn olè gbà kí n jẹ́ pásítọ̀. àbí àtòrí pé ọmọkọ tó ṣẹlẹ̀ pé àtòrí pé mọ́mí ò tí ì rí mi ni ṣó yẹ nǹkan tí wọ́n ń sọ mo pé tí mọ́mí bá rí mi eh? inú ọ̀gá dùn láti meet me and secondly ṣé bó ló máa gbọ́ bẹ̀gù sí wa bílẹ̀ ni. mọ́mí ò jẹ́ kí n gbé lórí ọ̀rọ̀ ẹ̀ náà ni wọ́n ní pásítọ̀ òun ṣèyàn. ó ti tẹ̀bà sílẹ̀. ẹ máa bẹ lọ ọ̀dọ̀ ya bọ́lá tó ń ta àṣẹ mo bóyá wọ́n máa tọbẹ̀ fún ẹ. ọbẹ̀ wọn máa ń kàn ó ti jẹ́ ká gbé ọ̀rọ̀ oúnjẹ rẹ̀ tì lọ ebi ń ń pa mi àmọ́ nǹkan tí mi fẹ́ sọ ni pé ṣé orí ọ̀rọ̀ èmi àti ẹ̀ tábà fi lé ọlọ́run lọ́wọ́ mo mọ̀ pé ọlọ́run máa lọ sọ́dọ̀ àwọn ọmọ mi ó máa tẹ́lẹ̀ bẹ̀dẹ̀ wa wà ní pọ́jọ́ bá wá lé wọ́n mi máa yọ̀ mọ́ mi ni ìwọ máa wọ̀. ṣé o gbogbo nílé ayé ọwọ́ ọlọ́run ni ká fi sí jẹ́ ká gbàdúrà. dàmí lóhùn ayọ̀ mi bó ṣì bá ta ni aya kọ́ ni ọmọ lè kọ́ mi ti ẹ̀rẹ̀ wíìtì kémi kan ti ẹ̀rẹ̀ fún ọ̀fẹ́ mi bẹ̀rẹ̀ wá. ọ̀ọ́ kí ló wá ṣe. àbí mo bá tẹ̀lé àbí. obìnrin lélẹ́yìn ó ń wọ́kọ wá bí ìyàwó. àbí náà ṣáà máa máa ta nǹkan tí mo ní máa ṣáà máa rọ́kọ. o gbọ́dọ̀ rí mi ọdẹ ẹ̀ máa ó máa bẹ́ẹ̀. kí ni o gbẹ́ tí ń gbẹ́ bọ̀ láti lè ní díẹ̀ díẹ̀. èmi màrí lẹ̀ bá mi ṣe ọ̀rẹ́ mi pa ẹlò ẹlò pẹ̀lú ẹ̀. ọ̀rẹ́ mi kàn plé fún ẹ pé ara rò. ẹ ṣì ẹ ṣì ẹ ṣì. ẹ mú nǹkan ẹ mú nǹkan ẹ mọ̀ kó wà lẹ̀ mo wà lẹ̀ mo wà lẹ̀. ẹ wò ẹ má jẹ ká fọ̀rọ̀ lẹ̀. ẹ ọ àfà ọ̀rọ̀ aṣọ. ṣe mọ̀ pé àìtí ìsàn kankan pẹ́ látijọ́ yìí and aṣọ tí committee of friends máa wà very important so èmi wò wípé bóyá káwa ṣe lace bóyá between range of um, hundred to one fifty because gèlè kan wà one time twenty five thousand sí àkòyẹ kákan lọ ordinary gèlè ìyẹn kọ́ mọ̀ páwọn èèyàn ọ̀rẹ́ mi ah, ò ní kú kékeré mo fẹ́ kó yẹ wá kò yẹ ah! kó má yẹ lẹ̀ ọlọ́run ò ní ṣìlù àmì ah! ẹni sùn èmi ìlú tó bá yẹ pé one fifty to two hundred èmi sì gbà. I trust you ṣe níwà òkè ah, ah, nígbà tí ó yẹ pé ṣìfù kú. so mo fẹ́ ká wò ó ká rò pé ọwọ́ ò dọ́gba ẹ bọ̀ kó sọ́lọ́sì láàrin wa lọ. ẹ mú mọ bọ̀ mú kàn sọ pé torí àwọn tí agbára wọn ò bá gbé mò ń wò pé bẹ́ẹ̀ at least bí thirty to twenty. mi ò rò pé wà ó kí ó yẹ kí n gbà mọ́ ẹ̀ jẹ́ dákẹ́jàre ó yẹ kí n gbà mọ́ tọwọ́ kí n tún lé e lórí àwọn olóòórùn wo ló fẹ́ kí la fẹ́ rà ní twenty to thirty. Ah, ah, àwọn aṣọ olóhùn tẹ máa kì bomi tó máa darọ. èmi wà òkè mo kàn sọ pé. ẹ̀bùn twenty to thirty k náà ti da ó ti da fáṣọ. ẹyin kọ̀ mọ̀ ń bá wí. èmi ò bá suggest pé okay now according to what you said pé bí a kà kọ̀ ṣe níbi àbí ká ṣaṣọ yẹn níbi àbí aṣọ bí forty five fifty do you get it bí forty five fifty so ẹni tí ò bá wá lè rà aṣọ yẹn nígbà yẹn. a jẹ pé ìjà ẹnu iṣẹ́ ayé ló máa jẹ́. because I had to bring it down kó lè wà ipò kó lè wà ipò so that's. o ó ń dọ̀ṣẹ́ lọ mọ́ mi lára tètè dá mi lóhùn ayọ̀ mi. kí wàá nìkan àlejò báyìí kí ni ká fi ṣe ń lálejò ẹ má tijú o. ẹ fi free o ilé ilé wa o. <laughs> dadi um, kò sí kan tẹ́ fi ṣe wá lálejò òun máa ń láì kòkèlè náà láì kòkèlè ó lè jẹ́ sẹ̀mú àbí yán tí ẹja rọ̀ gbígbẹ bá wà tó bá yí mẹ́fọ̀ mo pé òun máa lẹ́gùn sí nítorí wọ́n expect wa so ìyẹn náà máa lọ pẹ̀lú nǹkan tí à ń sọ. ẹ ìwọ o ṣàgbọ́kọ̀ tí àwọn àlejò sáré bá wọn lọ. àná mi má ti jù má ti jù tó bá ṣe láti má ti jù wá fẹ́ kí n máa rò pé tí àwọn ẹ̀ bá wọlé tán wà á máa fi gbé pa o ọ̀rẹ́ ẹ̀ ti sọ nǹkan tó tóun fẹ́ràn ó ní sẹ́mu àti ẹ̀gúsí abẹ́fọ́lọ́ pẹ̀lú ẹja rọ̀ sọ nǹkan tó bá fẹ́ wo ẹ ṣé wo mi mọ̀ yan ogún tó bá dẹ̀ jẹ́ pámálà náà ni kò sí èyíkéyìí tó bá bàbá yìí máa ṣe tó máa fẹ́lẹ́ bí etí mi kí ló dé so kí ló fẹ́ jẹ. mami èmi lọ́kọ mà èmi lọ́kọ ọ̀ṣọ́jú mi lọ tó náà ṣe ń pẹ̀ lọ́kọ olórí burúkú yìí èmi lọ́kọ mà ara mà hmm. à ń sọ̀rọ̀ bí a ṣe máa plan bí everything ṣe máa dédé ni mà. Hmm. bọ́sà ń gbọ́ ọkọ ẹ̀ nìyí mo mú information wá ẹni mi ò mọ̀ pé kò possible bí kì í ṣe mistake ẹ̀ mo máa ń to information mi lẹ́sẹẹsẹ ni àáyé ti gbàgbé ni hàn hàn alágbe ara wa pariwo kiri títì ní kí ni. ẹ jọ iṣẹ́ kí ni ò ń ṣe. Ah, evangelist ni mi ma mọ́mí olúwa pè mí mo dẹ̀ gba ìpè lágbára lọ́wọ́ ọlọ́run my name is pastor evangelist Dare a máa ń jíyìn sí iṣẹ́ olúwa à ń wàásù ọ̀rọ̀ náà fún àwọn tí wọ́n ti sáko lọ nínú ayé wọ́n lè padà wá sí agbo ìgbàlá mo ti ń gbàdúrà tipẹ́ pé ìwọ lọ́run egungun ìhà mi gẹ́gẹ́ bó o ṣe ṣe fún ádámù tó o yọ egungun rẹ̀ tó dẹ̀ rí ìwọ olúwa fi hàn mí mo gbàdúrà mo lọ sí orí òkè mo lọ ọjọ́ méje mi ò jẹ mi ò mu ọjọ́ kejì ni ọlọ́run wá fún mi ní ìran ẹ̀ mo wá bí bọ́sẹ̀ lójú oorun mi tẹ̀ ọkọ mọ̀ pé òun ni ó wọ aṣọ funfun àwa dàbí ìlú ìbò lójú mo wá fi ọkàn gbàdúrà pé ìwọ ọlọ́run ti ń jẹ́ mímọ́ nínú mímọ́ aládé ògo ọba tó ń ṣe mímọ́ nínú mímọ́ fi ojú arábìnrin hàn mi ẹ̀mí wá wọ̀ mí ní sùtì yìí pẹ̀lú bótáì ẹ̀mí wá ní máa lọ mo wà pẹ̀lú rẹ̀ mo ṣáà débẹ̀ àwọn áńgẹ́lì olúwa dúró mo wá ṣí ojú náà mo wá rí ṣùgbọ́n ojú kan tí mo rántí ni ojú yín mọ́ mi. Mm èmi gangan. tẹ ẹ dì mí lọ́wọ́ mú tẹ wá ń sọ wípé ọjọ́ ọ̀la òun ni mí mo fà ẹ́ lé lọ́wọ́ bí àwọn obìnrin wọ́n ṣe fi hàn mí nìyẹn. múlẹ̀ ó sọ fún un and she believed so much. jẹ́ kí n gbọ́ràn o. ó ṣe rí nìyẹn náà. ṣé rí gbogbo ọtí tí dáre sọ yẹn sí ọ̀rọ̀ kankan náà because ṣe rí ijọ́ tí incident yìí máa ṣẹlẹ̀ ilé ọ̀dọ̀ ẹni mo sàn jọ yìí mm-hmm. bó ṣe máa lálàá yẹn tó máa tají báyìí ló ṣàlàyé fún mi bó ṣe rí gangan ló ti sọ yẹn. Joseph Alala. No, Joseph kò dáre ni. Dáre lorúkọ mi ma. Ok, mo rò pé baptismal name ẹ̀ ní Joseph. Grandpa mi ni Joseph ma. Wọ́n dà. wọn milligram oh, pound. Eh, okay. Um, Joseph. Ah, Dare. Dare. Dare. Eh, ìjọ um, ọkọ ìyàwó. Ìyàwó ẹ̀ sọ wípé ìrántí ibi tó pè ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta. Ṣé Lẹ́kí ló pè ní àbí Banana Island àbí Àjà ló ní o kọ́lé sí tó fẹ́ fẹ́ òun sí? Take it down, take it down. Mọ́mí. Mm -hmm mo máa fẹ́ kẹ́ bá mi fi ọkàn ẹ̀mí nínú ẹ̀mí kẹ́ bá mi fi wo ilé tí mo kọ́ mo fẹ́ kẹ́ bá mi fi ọkàn ẹ̀mí kẹ́ bá ń bá mi lọ torí Jésù Kristi wípé ní ọ̀dọ̀ bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà níbẹ̀ ṣe rí ibùgbé tèmi àti bọ́sẹ̀ máa gbé ohun tí ẹ̀mí a máa rí lójú ayé mo ti rí nínú ẹ̀mí. E ilé tó ju ilé lọ ní Jésù Kristi kọ́ fún wa Ọlọ́run dẹ̀ máa replicate ẹ̀ wá sílé ayé ìgbàgbọ́ ni mọ́ mi. nígbà tí ẹ ń bọ̀ jọ evangelist irú mọ́tò wo gangan ló ń lò tẹ́ gbé wá. ṣé àwa. irú mọ́tò wo lè ń lò tí ọkùnrin gbé wá. Hmm, ẹni ni mo gbàdúrà fún Ọlọ́run ti ṣe mọ́tò fún mọ́tò ẹ̀ mọ́tò tọ̀dọ̀ mọ́tò tọ̀dọ̀ mọ́tò ok mo ọ̀rẹ́ pásítọ̀ àbí pásítọ̀ gbàdúrà fún ọ̀rẹ́ ọlọ́run á pèsè mọ́tò fún ẹni tí o gbàdúrà fún àbí bọ̀ kò tí ì pèsè tọ́jú ẹ ìwọ tó jẹ́ pásítọ̀. ọlọ́run kò fà wọ́n ti ẹ̀ sílẹ̀ mi. Hmm, o ti yé mi bọ́sẹ̀ ọkọ ẹ ní òun rí ẹ pé bọ́lá ń ṣe fi ẹ́ hàn òun nínú wọn ó wọ wedding gown wá dé veil àbí òtún veil mi náà pàápàá nínú orin mo ṣọ̀pọ̀wọ̀ náà ó máa rí bóyá níbi tó ti ń fa kànga tó wà lè fa kànga yẹn dáadáa tó wà bí alẹ́ yẹn àbí wàá ràn ẹ́ lọ́wọ́. kò sí kànga ní ilé ọ̀dọ̀ mi but bọ́ọ̀wù wa third street ló wà tó kàn ah! máa lọ máa pọn mi láti ibẹ̀ wá sílé mo dẹ̀ ní big baff eh, tó wà máa pọn mi yẹn sí. kò lálàá àbí ṣé sọ fún ẹ kò lálàá mọ́mí kò lálàá wo wo wo yabọ́sẹ̀ ìbéèrè tí o ti ń pọ̀ jù kí ló dé ìbéèrè tí ń pọ̀ jù a ní o fi ọmọ yìí lẹ́sẹ̀. mi ì dì wọ́n mú. bọ́sẹ̀ ìrẹ́ ní ẹni tó fẹ́ fẹ́ lélẹ́yìí àbí. bẹ́ẹ̀ni ó sì wù ọ́. bẹ́ẹ̀ni ó wù mí kí n fi sáde rí. ó dẹ̀ tẹ́ ẹ lọ́rùn wo fi ọmọ yìí lẹ̀ kọ́ fẹ́ra wọn. ẹ ṣe gàdá ti. sẹ́rí ayé òde ìsìn yìí a kì í máa yàn fọ́ ọmọ mọ́ ìkan tó bá ti wọ ọmọ ní ká jẹ́ kọ́ ọmọ ṣe ibi tí ọkàn ọmọ bá ti lọ ní ká tẹ̀lé lọ fi wọ́n lẹ̀. ṣe ẹni tó fẹ́ fẹ́ nìyí onífẹ̀ẹ́ hmm, pásítọ̀ ẹ̀dẹ̀ ní àbí tó máa ń kéde ìyìnrere káàkiri àwọn tó máa ń fi kéde ju aláàárọ̀ kùtùkùtù. seven days ago mo kọjá bí tí mo preach lórí pé ká sin ọlọ́run tọkàntọkàn pé àwọn ìyàwó ilé tó ń yọ̀lẹ tí wọn kì í fẹ́ ṣiṣẹ́ mo èmi mo sọ̀rọ̀ ń pa ẹ̀. Ah, ó ti yé mi òun ni ò kí n jẹ́ kí n gbádùn lásìkò tó máa ń kùn mí dáadáa. Ah, mọ́mí ẹ̀yẹ́ ká bá yín gbà ọ̀rẹ́ mi jẹ́ ká gbá mọ́mí gbalẹ̀. àwọn ọkọ̀ ọdún sí i. mọ́mí ẹ̀kí ẹlẹ́yọ̀ wá ṣe fún mi. ẹ ti ṣe ẹ pàṣẹ ẹ pàṣẹ. ṣoṣo ẹ pàṣẹ ẹ pàṣẹ dáadáa ẹ pàṣẹ àwọn pàǹtí ẹwà àwọn pàǹtí òṣì. ìyàbọ̀sẹ̀ dáríbọ̀sẹ̀ ṣé yóò kò bójú tó. orí mi ò pé nìyẹn o ṣé bí Yorùbá bọ̀wọ̀ sọ pé tí ìṣin ò bá là ọmọ inú ẹ̀ máa là ni. so ọmọ wo gbogbo olùkórè ọkọ mú àfi kí ní ẹlẹ́yà kó ṣìbẹ̀rọ torí bí àkọ́bí alápàtà yìí hmm. ló mú wá sílé ẹ hmm. ló bọ́ sí gẹ́gẹ́ bí ọkọ hmm. wo ìwọ jẹ́ kí n sọ fẹ́ bọ́sẹ̀ sórí ah. tí wọ́n bá bí bàbá ẹ̀ dáadáa tí àwọn pọ̀rí pọn gbálákú àwọn ìyá bàbá ẹ̀ àti bàbá bàbá ẹ̀ tó bá bí ẹrẹ. ìyá bọ́sẹ̀. ìwọ sọ fún mi pé kí ni burúkú yẹn ló fẹ́ fẹ́. bọ́sẹ̀. ìwọ sọ fún mi pé kí ni burúkú yẹn ló fẹ́ fẹ́ kí n máa bọ́ ẹ kí n máa bọ́ ọkọ. bọ́sẹ̀ o ti fẹ́. ẹ kí n máa bọ́ kí n máa bọ́ ọkọ. ìyá bọ́sẹ̀ wọ́n lẹ̀. kí ni yẹn kí ni yẹn lùwọ́ fẹ́fẹ́. àtìmọ̀ mímọ́ o n ò gbọ́dọ̀ porúkọ rẹ káṣọ mi tún máa kó bàbá mo ní ó ń pẹ́ ó ń dọṣẹ́ lọ́mọ ńlá. Ah, ah, mo sọ fún ẹ pé mi ò lówó lọ́wọ́ ṣé tó bá àlọ́ mi ní fún ẹ ni àbẹ́wò ni yá mi lówó yá mi lówó owó ah. bọ́ sẹ̀ ṣé kí mi gba èsì dúdú ọ̀rọ̀ ó sì kú mọ bó ṣe máa gbowó jáde lọ́wọ́ ọkọ ẹ̀ náà ó yẹ kó mọ̀ kọ́kọ́ ẹ fún ẹ lóòótọ́ máa fi raṣọ ṣé kò fẹ́ kó bẹ́gbẹ́ pé ni láàrin gbogbo wa hmm. láìpẹ́ láì jẹ́ ìsìn ìwọ àtọkọ ẹ náà máa tó ṣe wẹ́dì jọ́ ṣé ká imagine àwa náà la máa support yín àwa náà dẹ̀ máa rà á dẹ̀ máa ṣojú a máa ṣe yìí. ọdún ó tẹjọ́ nítorí ọlọ́run kó má wo ohun tí Jùmọ̀kẹ́ ń sọ ó dẹ̀ yá mi lówó èké mi náà fira. kí n yá ẹ lówó so ìwọ fúnra ẹ mọ̀ wípé mo ní owó yẹn lọ́wọ́ mi ò fẹ́ yẹ ẹ ni mo mọ̀ pé ọmọ èmi ní lóòótọ́ i have the money but mi ní fún ẹ bẹ́ẹ̀ ni mi ní fún ẹ obìnrin ni obìnrin ni mi. take a good look at yourself. gbogbo ṣe rí bọ́sẹ̀ gbogbo nǹkan tó sọ lé ayé ara ẹ̀ jọ èmi rò wípé ìṣàbò lè gbèmí ṣe bí bó ṣe bá mi làwọn yorùbá máa ń sọ àti dandan ni kò wá lé ọkọ ni wo mo dẹ̀ ń sọ fún ẹ mo ní kò ṣe honourable tó bá ṣiṣẹ́ honourable lẹ́ẹ̀kan wà á raṣọ ìwà stand up kò fẹ́ fi lò ọmọ òwe mi ni òun arún pa look take a good look at yourself owó yẹn rí ó sẹ̀ wo bó ah, ṣe rí láàrin wa kí ló dé nígbà tí òye pọ́ ṣépè sọ ẹ́ ah, is it by force wo tó bá rédí àti ṣe nǹkan tèmi sọ ṣá gbà mí láàgọ. ojú kò dáa ṣé torí pé mo ní kó yá mi lówó lóde wá fi ń sọ gbogbo àdúrà ọ̀rọ̀. ó sì yẹ kó rí nìyẹn ìwọ náà bó ṣe rí láàrin wa bó ṣe rí fún ẹ. ẹni tó wù mí láti fẹ́ ni ó ní màá dẹ̀ fẹ́ ṣé pásítọ̀ òun ṣèyàn ni kó ṣàǹṣó ló ń jà ṣe bí iṣẹ́ ọlọ́run ló ń ṣe wọn ò sọ pé kò ní lówó ẹni tí máa fẹ́ nìyàn dẹ̀ ni máa fẹ́. Hmm lóríṣiríṣi bèbè àbẹ̀bì igbájú mi ló ti rọ́ tó ṣe báyìí mọ́mí ẹni tí wàá fẹ́ mi yẹn ṣé bá sọ kì í ṣèyàn ni wọn ọ̀dẹ̀ ní kò ní lówó wo ṣé etí tiẹ̀ yìí kò gbọ́ nǹkan táyé ń sọ ni wípé ìran mẹ́ta kò gbọ́dọ̀ tòṣì wọ́n ní tí bàbá ò bá là tí ìyá ò bá ní ọmọ ó gbọ́dọ̀ ṣoríire ó gbọ́dọ̀ là ṣé ìgbésí ayé tá à ń gbé ìṣòwò ẹ ni ìwọ tó jẹ́kọ̀ọ́bí tó yẹ kó fi example tó dáa àkọsílẹ̀ dáadáa ṣé wọn tó yẹ kí wọ́n gbé wálé fún èmi ní ẹ̀pẹ́ ọ̀fẹ́fẹ́ owó gbogbo àdúgbò owó gbogbo àgbáyé owó gbòòlù wọn ò rí ẹni kọ́kọ́. ṣé ẹni tó mi lọ jalè kó ní lọ jalè ṣé tó ṣàlè ṣe nìyẹn ṣúlẹ̀ ló ń jà ní mọ́mí ẹni tí máa fẹ́ nìyẹn ó ní máa fẹ́ o. eléyìí tí ò tí ì yó yìí ẹni tí ò tí yóò yìí ẹni tó pé magafóònù ló ń gbé káàkiri àdúgbò tó fi ṣe ẹyìn eh, jésù pé ọmọ àbọ̀ wá òní ní ìgbàlá rẹ. Ah. ìwọ náà mọ ìyàtọ̀ òní òní fẹ́fẹ́ bọ́sẹ̀ ṣètìgbọ́n aṣojú èmi pẹ̀lú ẹ̀ ó wá o gbogbo ti bó ṣe fáìn tó báyìí ò rí ọkùnrin tó ní owó lọ́wọ́ ẹ tó máa tọ́ ìṣe ayé wa ìwọ níyẹn ló fẹ́fẹ́ wọn bí ẹ dáa. wàhálà mú mi ti pọ̀ jù wàhálà wọn ti pọ̀ jù kí lọ mọ́ lọ́wọ́ wa kí lọ ó máa lọ fọ́ báǹkì ni ṣé ní tó ń ṣe pásítọ̀ ṣé kò kí ṣe èèyàn ni àbí kò ń ṣe ẹni tí máa fẹ́ ni òun ẹ̀wọ̀n wọn máa fẹsẹ̀ fẹsẹ̀ kẹsí yín lọ́wọ́ máa lọ fi òlẹ̀ ẹ bá lọ ẹ̀wọ̀n. mo ti gbọ́ aṣojú èmi kò fẹ́ ìwọ fẹ́ fẹ́ ni máa fẹ́. òṣì ò dá láyé ìyà ò dá láyé o. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ mọ̀ sí àwọn náà ṣe pé àwa méjèèjì wípé ká bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n ní ká bẹ́ẹ̀ sọ ìtóúnjẹ òótọ́ ọ̀rọ̀ wọ́n mi pé ìwọ́n fẹjọ́ mi sọ kí ló ní mo ṣe wo bọ́sẹ̀ mọ̀ sí ẹni pé o mú ọmọkùnrin kan wálé pásítọ̀ pé o sọ wípé òun ló fẹ́ fẹ́ǹsìn èmi wá rò pé ṣé kò ń ṣe pásítọ̀ gbà yẹn tí ò jẹ́ kó bẹ́gbẹ́ pé ń gbà yẹn nígbà wẹ́dìn mi tí ò jẹ́ kó ra aṣọ ṣé kò ṣe òun ni mo ti ń sọ ṣá. kò lè já wọn ṣe máa já wọn à ń gbà tó yẹ pé tó yẹ pé nọ́ọ̀tì kan tú lórí ẹ̀ tó yẹ pé òun kò jìyà àwọn jẹ́ same tó yẹ pé nígbà tí o ṣe wedding tí ò rẹ̀ gbé yọ tí ò raṣọ rà tí ò lè wá. ló máa mú lọ lé. mo ń fẹ́ fẹ́ mo ń fẹ́ lo the rest of her life with kò possible. kí ló dé tẹ̀ ẹ̀rànjú kí ló dé tẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ ife fẹ̀fẹ̀ tẹ̀ dẹ̀ ń ranjú ranjú lórí ọ̀rọ̀ nba ẹni tó bá wù mí kọ́ ni mo lè fẹ́ ni o pásítọ̀ tó wù mí ni oúnjẹ ni máa fẹ́ ọkọ mi ni. ìgbà tí wọ́n fẹ́ lọ́kọ ṣé wọ́n yan ọkọ fún ẹni ìwọ ń kọ́ ẹjọ́ torí ọlọ́run ẹni tó lọ́ọ́ ń kọ́ mọ́ mi tó wù mí láti fẹ́ tí mo nífẹ̀ẹ́ tó náà dẹ̀ nífẹ̀ẹ́ mi òní ó bẹ́tà kẹrọ afílẹ̀ tó bá wù yín ṣe bó se bó ṣe kí ló ń ṣe é náà jọ ṣé èmi fẹ́ tálíkà tí wọ́n mú lọ lẹ́kọ̀ọ́ fẹ́fẹ́ yẹn ni. ẹ kí ló kàn mí o fẹ́ tálíkà o dé. òun náà mò ń sọ fún jàre ara ẹ̀ ni ò yá ṣe gbogbo ògbó ìsọ̀sì dọ́dọ́dọ́ ni èèyàn náà fẹ́ gbégbé ayé ìwọ̀ sí ìgbé ayé ìyà kó lù sínú ìṣẹ́ kó mú láre ó dẹ̀ máa mi ò láìkí ẹ̀ o ẹjọ́ fẹ́ pásọ̀ àyà pásọ̀ rẹ̀ lẹ́mọ̀. ẹ ṣe ẹ̀jẹ̀ ń fẹ́ ẹni tó wù mí ti máa fẹ́ ni òun dẹ̀ ni máa fẹ́ ojú ìgbọ́tọ̀ ọ̀rọ̀ kí ló ń ṣiyẹ. ẹ kí wọn kọ òyìn ṣé bèbí mo ní láìsí mi ó jà ti gbọ́ kò fi mí lẹ̀ kò kẹ́yìn kò kẹ́yìn má lọ jú lórí ọ̀rọ̀ nígbà tó ṣe tó bá wù. dájú àpò oríire náà àṣẹgun òṣìṣọba yìí láti ní gbogbo wàhálà ẹ ti ṣe láti jọ yìí hmm. àpò náà. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀gá. olúwa ṣeun. ọlọ́run tó wà pẹ̀lú wa kò ní fura sílẹ̀. iṣẹ́ ìránṣẹ́ yìí ojú òní tì wá nù. àmín jésù. sherry dickness. sá. nígbà tí mo gbọ́ pé owó yìí ó máa tẹ̀ wá lọ́wọ́ ah. mo kọ́kọ́ rò pé bóyá irọ́ hmm. honestly mi ò believe meanwhile mo ṣáà ń fọkàn sí pé ah, wọn ò lè purọ́ fún wa good news ah, ǹjẹ́ mọ̀ ẹ́ pé wọ́n ti transfer one hundred and twenty million naira fún iṣẹ́ cathedral wa. wow irọ́ ni. èmi kọ́ ni eh? ah, ó ti di ṣíṣe báyìí iṣẹ́ ìránṣẹ́ yìí a máa mú ní òkúkúndùn. Hmm. ṣẹ́rí ẹ̀sà adúrótolúwa kì í jogún òfin. bẹ́ẹ̀ni. ṣẹ́rí ìwà yín ìwà wa ló gbé wa dípò tá wà. àbí. àmọ́ one twenty million. ah this is called for celebration sir ah, abi kílẹ̀ i know i know the king the king ẹ mú ah, ah iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣe ti gbọ́ gbogbo apátápátá ẹ jẹ́ ká supervise iṣẹ́ yẹn tó bá ti di nǹkan ńlá báyìí gbogbo wa la máa fojú rí. dáàdì o hmm. kò wá ṣe bí ká má rí juice mu dáàdì ká tẹ fi celebrate kábẹ̀ láti ibì kan náà. sẹ́ni kì í tán lára ọmọ ọba kó má kú dansaki ẹ̀ ẹ fọkàn yín balẹ̀ tó bá jẹ́ ti juice ni ẹ fọkàn yín balẹ̀ ẹ ire ire. ó sọ fún mi pé a máa lọ sí Ìbàdàn fún two weeks kí ló ṣẹlẹ̀ ṣé torí wàhálà táwọn ọmọ mi ń bá wa fa ló fi wo pé bẹ́ẹ̀ sì ni pé ká sá lọ. ó ṣe nǹkan táwọn ọmọ mi ń ṣe ṣórí táwọn ọmọ mi ń ṣe yẹn wọ́n fi ń lé mi lérè mi torí wípé díẹ̀ ọmọkùnrin ò tó àwọn kan ṣẹlẹ̀ tó já sí rere ṣórí nǹkan tá à ń pè ní miracle if you can explain it it's not tó bá lè sọ wípé ẹni tó ṣe ṣẹlẹ̀ náà lélẹ̀ lẹ́tọ̀ kan pé kì í ohun tó ṣe wípé ohun tí o ò lérò kó lè ṣẹlẹ̀ sí ẹ láyé láyé tó wá dé lójijì ìrìn àjò tó o lérò pé o ò lè rìn fún ọgọ́rùn-ún ọdún kó mèkẹ́ wá rìn láàrin ọ̀sẹ̀ kan òun ni miracle ọlọ́run ti ṣe ìyanu nínú ayé wa ṣàdédé náà pè mí wọ́n ní kí n wá síbàdàn in fact àjọ máa lọ ni ìwọ máa wà nínú hotel room kí n sign kán dẹ̀ release àwọn millions yẹn fún mi kí n dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. olúwa ṣe tó bá wá débẹ̀ bọ́ má bínú ọkọ mi o ṣiṣẹ́ mi tó ń ṣe tó yàtọ̀ fún ṣe pásítọ̀. o hmm. gbàdúrà tá a máa ń gbà ní ìwọ ọlọ́run ọba ò jẹ́ kó máa ráyé yọ́nú sí mi. àti iṣẹ́ tí a mọ̀ ṣe o àti tá a mọ̀ ṣe o kó o ṣàwàwà rẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run a máa lọ rí a máa bọ̀ rí after ilé àtúnṣe mi owó ńláńlá lágbára ọlọ́run. àmín ṣe ìpàdé láyọ̀ àti àlàáfíà àdúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run wa ẹ wá gba ọpẹ́ wa bàbá ẹ wá gba ìyìn wa gbogbo àwa ń lọ sí ilé bàbá ẹ máa bá wa ẹ ṣọ́ wa ẹ wà pẹ̀lú wa ẹ dáàbò yín bò wá lórí wa àti àwọn ọmọ wa gbogbo òdílé oníkálukú wa ìṣọ́ tó péye ààbò tó dájú kẹ́ ẹ dáàbò wá bàbá nígbà tá a tún máa pàdé ká pàdé ní ayọ̀ àti àlàáfíà jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. praise the lord. hallelujah. praise the lord hallelujah praise the living God hallelujah àwọn èèyàn wa kọ̀ọ̀kan láti lè máa lọ àmọ́ àwa parochial committee ìjọ gẹ́gẹ́ bá a ṣe sọ tẹ́lẹ̀ ká tó bẹ̀rẹ̀ pé a máa ní meeting after fellowship so afẹ́bẹ̀ wa ẹ jẹ́ ká jókòó ká sọ̀rọ̀ lórí àwọn kókó ohun tí a fẹ́ mẹ́nuba ẹ ṣe gan ni ẹ má dẹ̀ gbàgbé twelve o'clock lọ́la òun meeting ọ̀la ẹ jẹ́ kí gbogbo wa ká tó pọ̀ jù báyìí lọ àwọn tó súnmọ́ ilé wa ẹ̀jẹ̀ á mú wọn dání ìyàbá ti ń bọ̀ ọlọ́run àṣìṣe ìlàṣẹ. alaba ẹ má bínú báyìí lọ ẹ nígbà tí mo lọ ṣọ́ọ̀ṣì wa division two wọ́n ní ṣe ní ṣọ́ọ̀ṣì wa ìkówó jẹ tó ń kówó jẹ àmọ́ gbogbo tí wọ́n dẹ̀ wí yẹn mo ní ṣọ́ọ̀ṣì tiwa yìí wọn kì í kówó jẹ òun ló jẹ́ kí n sọ pé mo máa sọ kí gbogbo àwọn ọjọ́. jókòó dàrẹ ṣe ló ah, gbọ́ tó sọ pé mítìn lórí ọ̀rọ̀ owó lọ́fẹ́ ṣe é sìn irú question wo ló wá tún béèrè. ẹ má fi wọn lẹ fi wọn lẹ wọn ti béèrè question tiwọn ẹ má wọrí àwọn tí a fẹ́ ṣe mítìn pẹ̀lú a máa sọ pásítọ̀ má jẹ́ kí inú bí ṣọṣọṣọ wọn ti pọ̀ jù wọ́n ṣe ṣọṣọṣọ kiri àbí o tó gbé wọn débí yìí nìyẹn ṣáà lọ. lọ owó ìjọ wa tí abẹ́rẹ́ fi ṣòro ìjọ wa èmi ò nígbàgbọ́ pé wọ́n wọ owó yẹn ní ìgbàgbọ́ tèmi ní o. pásítọ̀ tó dì í yọ̀ dá fún ọ sórí wọ́n wọ́n kankan nínú àpò wọ́n wọ́n kankan o bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí a bá ní wọ́n kankan lọ́wọ́ àgbẹ̀ o èmi ò nígbàgbọ́ pé wọ́n wọ́n one twenty million nínú àkáǹtì torí kí ni kí sọ́mọ́dé owó kẹ́nìkan wá dé kó ní wọ́n wọ́ nínú àkáǹtì òun mọ̀ wọ́n kankan o èmi ò gbà bẹ́ẹ̀ pé wọ́n wọ̀. Ah, ah. dádì ẹ̀dà lẹ mà jẹ́ nínú ìjọ yìí nígbà tí irú ẹ̀ yìí tó jẹ́ pé ó yẹ kẹ́ máa kó wa jẹ́ kẹ́ máa kọ́ wa ní ẹ̀kọ́ tẹ́ bá ń sọ orúkọ báyìí kí lẹ fẹ́ kí àwa tá a jẹ́ pé ọ̀dọ́ nínú ìjọ kí lẹ fẹ́ ká máa gbàgbọ́ èmi ò gbàgbọ́ pé pásítọ̀ ó lè ṣerú nǹkan báyẹn o èmi ò gbàgbọ́ àbí. ṣe rí ní ọ̀dọ́ ti tèmi tẹ́ẹ̀bà ní ìsì o ṣe rí tí pásítọ̀ wa bá ní ìdí owó ó yẹ kí wọ́n sọ pé àwọn ní ìdí owó òun tí wọ́n fún wọn sọ fún wa pé wọ́n wọ́ one hundred and twenty million nínú àkáǹtì ìjọ ẹ wo èmi ò fara mọ́ ẹni tẹ́mi ìbá ní gbẹ́gẹ́ jí ká ṣe ni pé ká pè wọ́n tí wọ́n bá ní ìdí owó iye tí wọ́n bá fẹ́ nínú owó ìka fún wọn kán rí lò náà tó bá ti wá lò tán kan dá fún wa lẹ́yìn ṣùgbọ́n hundred million orí ẹ̀ kí wọ́n kó fún wa ká fi bá pírójẹ́ẹ̀tì ìjọ lọ ná. àdàfọ̀ àdàfọ̀. ìbádà ká pè wọ́n ká lọ ṣe mítìn pẹ̀lú wọn n tẹ̀mí rí nu ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run kí ló dé ẹ jẹ́ àníbẹ̀rù ọlọ́run. ìbẹ̀rù ọlọ́run wò ìbẹ̀rù ọlọ́run wò. ẹ jẹ́ ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ṣé yìí nígbàgbọ́ pé pásọ lè ṣe orúkọ bẹ́ẹ̀ wọn ò lè ṣe é ah. ẹ jẹ́ ká fi ọkàn ṣọ̀kan náà. Ah. ó dà ó dà ó dà ẹ má jẹ́ àgbà ọ̀rọ̀ yìí lódì ẹ má rí i pé mo dákẹ́ gbogbo wa ká sọ tinú wa gẹ́gẹ́ bí wọ́n ti sọ lẹ́ẹ̀kan ká fi mọ̀ ó dà bí a ṣe mú èrò ọkàn wa jáde àmọ́ ká tó conclude bóyá wọ́n wọ owó àbí wọn wọ owó bóyá irọ́ ni o àbí òótọ́ ni àmọ̀ràn táwọn fún wa yẹn èmi máa wò pé ká tẹ̀lé tó ká lọ rí zonal pastor a ṣe ní ti pẹ̀lú èyí tó ká lè mọ kókó ìdí ọ̀rọ̀ yìí so èmi lérò pé ta bá lè fi mítì yẹn sí nine lọ́la jẹ mọ̀ pé twelve la pé mítì ta fẹ́ ṣe nǹkan ta bá mú kúrò lọ́hùn àwọn ọmọ ti ń béèrè lẹ́ẹ̀kan a máa lè fún wọn ní feedback tó tọ́. má jẹ́ kágo mẹ́sàn-án ọ̀rọ̀ yẹn lè ṣe bẹ́ẹ̀. aago án náà dá aago án àdó àti ẹmu wọn o. wá dáwọ́ lé ìránṣẹ́ rẹ wá ṣiṣẹ́ ìyanu rẹ ní orúkọ Jésù Kristi ọba lókè wúrà ìwọ là ń bẹ. síbi tí mi ì tí ì wá dé ẹ̀yin inú ẹ dákun ẹ gbà mí ẹ mọ̀ pé ẹ̀yin mo máa ń fọ̀rọ̀ lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ ṣàánú mi o ẹ má jẹ́ kí tèmi gbé o. lágbára ọlọ́run àkùkù rí a àárí lágbára ọlọ́run ọ̀rẹ́ ó dùn wá fún wa rí àkùkù rí àárí ilé ọmọdá ṣé bá ń ṣe bá ń sọ fún lọ́jọ́ kìíní àná mo lọ́mọ burúkú òṣèré lè fẹ́ kó pàjẹ́ ó ní irọ́ pẹ́pẹ́ sí èmi ni mo bí nǹkan mi bá ṣe mú ẹnu ẹ̀ ló wà yìí ó ti ń báyé o. tí ti bàjẹ́. tó di ló dà ó ti di tiẹ̀ báyìí. Mm, parí o kó máa rán. àbí ọ̀rẹ́ mm. jẹ́ ká wá wo tàbí amọ̀mọ́ lára odidi ọmọ la máa fẹ́ jẹ́ ká bá aṣáájú jẹ́ ká bá wa. èmi kọ́ o èmi ò báyọ̀ kankan wọ́n mọ́ o bẹ́ẹ̀ mi ṣe tọ́mọ tèmi lèmi ṣe ń bá bóun náà ṣe tọ́ tẹ̀ ló ṣe bá mo fílẹ̀ fún tiẹ̀ o. ọ̀rẹ́ mi kò yẹ kó rí bẹ́ẹ̀. ibi tá a bá lè bá wa dé jẹ́ ká bá. ẹ̀wọ́n lè lọ máa wá kì í ṣe mi o mo ti sọ tèmi tó tó bá wù kó gbọ́ bá wù kó máa gbọ́ ewo. ó ti dì bẹ́ẹ̀ ó ti bí. ṣé ẹ ti wo pásọ ní wọ́ọ̀dù. a ti dé wọ́ọ̀dù a ti check wọn bọ̀ condition wọn yẹn ó lágbára dé sàn. ọwọ́ yín ló kù sí i àti pé ọkọ yín dà. ẹ ó yẹ kán wá bá a ṣe ń bọ̀ àjọ ń bọ̀ nìbọn wọn á pè wọn wọn sáré lọ attend sí meeting kan ní church wọn ṣe ní kọ́rẹ́ wọn tẹ̀lé wọn. òkè ọ̀rẹ́ wọn ló gbowó wá àbí ẹ ṣe ẹ ti wá sanwó àbí ẹ ti. owó kọ́ ni problem ọ̀rẹ́ mi ti jẹ́ kó yé mi pé torí ẹ̀ ṣe ní káwá máa bọ̀ pé gbogbo ètò bá ti lè tó jẹ́ owó kọ́ ni wàhálà good get back to the nurse like a number má wọrí tẹ bá ti sanwó tẹ bá ti sanwó. okay okay no problem ẹ ẹ fọkàn yín balẹ̀ ọlọ́run á gbàkóso. ẹ̀ máa bọ̀ dájú ẹ̀ máa bọ̀ mọ́mí ẹ̀ máa bọ̀. kí ló kí ló ṣẹlẹ̀ à ń bọ̀ kí ló ṣẹlẹ̀ àbúrò rí mi làbá mi ì láì gẹ́sìn kí ló ṣẹlẹ̀. mọ́mí nǹkan sọ̀rọ̀ ẹ wo mọ́tò yìí ọkọ mi ní kí n fún dáadé as a tútù sọ. ìyá bọ́sẹ̀. ìjọ́rò ti bẹ̀rẹ̀ ó ní kó fún bàbá tiẹ̀ ní mọ́tò. ọmọ kì í. ọmọ òun ló bí ọ ṣé kọ́ ni mo bí ọmọ mi. mọ́mí plẹ̀ ló máa rà fún mi. ìyàwó sẹ̀ má máa jowú yé jowú yé jowú ọjọ́ kìíní àní yé jowú ah, ah, ọkọ̀ rèé. owó dádì gan gbọ̀n. owó mi ò sí ní gbọ̀n ah, ọkọ̀ rèé ìyàwó sẹ̀ wá wọnú ẹ̀ wò wá wọnú ẹ̀ wò wá wọnú ẹ̀ wò. Pastor Dare. Ọkọ̀ yìí. Wọ́n ní kó máa ń tẹ̀lé. Báàrẹ̀ sọ́ọ̀rù. Má sọ yẹn mọ́, má tún sọ yẹn mọ́. Lágbára ọ̀dọ́. Aṣá ti yanjú ẹ̀. Ọlọ́run ṣe inú ọ̀rẹ́ ara yín dalẹ̀ Wo sórí wàbísì wàbí wàdí. Àmín. Nǹkan kan ò ní yà yín o. Èyí ò yín. Ikú òjijì ò yín. Ojú òde ní ti. Ìyá bọ́sẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ rí. Ìyá aládùúrà. Wo ti bá ní ṣàdúrà. Kí má lọ máa ṣépè. Àmọ́ sórí wà tí pásítọ̀ Dáre ah ẹ máa bímọ yìí ọmọ yẹn á máa pọ̀ gan á máa bá yín tọ́mọ gan o wà á pẹ́ nílé pásítọ̀ Dáre gbogbo ìkan rere tí wọ́n ń gbé lọ́kàn ṣe ni wà á ṣe nílé pásítọ̀ Dáre ah. agbára rẹ hàn nínú iṣẹ́ ìránṣẹ́ mi olúwa fi agbára rẹ hàn ní orúkọ. ẹ ra o ṣé ìbínú. ara mi ò bínú. ẹ ra o àdúrà wa gbà o. àmín. olúwa túbọ̀ máa ṣàgbára dọ̀tun. àmín. ẹ̀mí mọ́ mi rí nǹkan ẹ̀mí mọ́ ló rán mi sí yín àṣepamọ́ ló wà àṣegbé kan ò sí o gbogbo nǹkan tó ṣòkòkò níwájú àwọn ọmọ ẹ̀ta gbangba níwájú ọlọ́run wọ́n ní àwọn àṣìṣe kan tẹ́ ti ṣe tẹ́ ti gbọ́dọ̀ lọ ṣàtúnṣe èmi mo ní kẹ́ ẹ lọ jẹ́wọ́ gbogbo nǹkan tẹ́ ti ṣe ní kọ̀kọ̀ tẹ́ ṣe pamọ́ pé torí ewu ń bẹ o ewu ń bẹ o ó lè gbé nífẹ̀ náà tí a kò rán tó jẹ́ iṣẹ́ náà mo jíṣẹ́ tèmi fún yín o àdúrà wa gbà o. Ah! karigo mi sata kariba baba mi ro ko bobo ribo mi son to ribo bo. àdúrà ṣe prayer lọ́mọdé pẹ́yìn náà gbàdúrà mọ̀ pé bí a ṣe ń ṣe prayer yẹn tẹ́ bá sweat ẹ máa nídìí handkerchief wọ́n sáré lọ bá yín kẹ̀tì handkerchief kẹ̀ lọ. ẹ ṣe gan mo máa ń wá bí frequently mo dẹ̀ máa ń rí yín ṣé eré abílẹ̀ ń gbé ni. orí òkè tí mò ń gbé lélẹ̀ sá ibi tí máa ń sùn ní àmọ́ ojoojúmọ́ ni máa ń ṣe prayer àdúrà. inú ṣọ́ọ̀ṣì lẹ́ ń sùn jésù kí ló dé. ah long story ni sir. Okay. Ìkọ́ tó ṣẹlẹ̀ ní wípé. Ha ah, Kúnlé, báwo ni bàbá mi? Ojú ò ní ìwà náà rí tiẹ̀ ṣe o, ọkàn á balẹ̀ o, ṣàlàáfíà ló wà. Bó o ní gbogbo ilé ń kọ́? Ilé wa lálàáfíà. <laughs> Inú mi dùn láti rí ẹgan lé ni o òótọ́ nìkan tó sọ mo ti máa ń bu pé bó ṣe tó yìí ẹ kó tiẹ̀ lọ mọ́ lóòótọ́ kò parí iléèwé ẹ̀ náà tán ṣùgbọ́n tó máa ń sọ fún ẹ ah, o mọ̀ pé skul ló wà yunifásitì ah, eh, eh, ló wà o. Eh, ẹ mọ̀ pé bó ṣe wà ń skul yẹn gan ló mú inú èmi gan dùn pé alọ́jọ́ ah, ọ̀la. o ṣe o ṣe báwo wà níṣẹ́ irú iṣẹ́ wo ló ń ṣe. actually na engineer ni mi ẹnjìníà inú mi dùn gan-an ah, dájúdájú ìwọ náà wà nínú àwọn tí ìjọba fún ní iṣẹ́ ilé kíkọ́ tàbí bíríìjì tí wọ́n ah. ṣe fún àwọn èèyàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí eh, ó wà lára wọn àbí. mọ mi ẹ eh, lágbára Ọlọ́run Ọlọ́run máa gbé mi náà dènà ẹ ẹ̀rọ ẹnjìníà yẹn kọ́ ni mo ń ṣe máa ẹ rédíò ní kìnnìkan. rédíò ní kìnnìkan. Radio ní kí. nípa ó yọ lára ẹ̀ gan o. mọ́mi ibi tí mo mọṣẹ́ dé sincerely ní gbogbo eré àtàwà yìí èmi nọ́mbà one àwọn ẹni iṣẹ́ tó bá ṣe tí pani ọba da á gbé lọ́dọ̀ mi. kùnlẹ́lẹ̀ kùnlẹ́lẹ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ wá ń kọ́. àwọn wà. ṣé olùṣàwọ̀ ni mo ti ń ṣe. àwọn ah, mi popular person ni wọn. Ah, àbí everywhere ìròyìn àti mọ̀ wọn. irọ́ ni níbo ni wọ́n ti ń tajà. ẹ mọ oríta ìdí arẹrẹ. ìdí arẹrẹ nílùú Ìbàdàn ti wáyìn. bẹ́ẹ̀ni ma ẹẹ ibẹ̀ náà wà. ibẹ̀ náà wà. kí ni wọ́n wá ń ta níbẹ̀. àwọn ni wọ́n máa ń ta òkè táwọn yẹn máa ń pọ̀ lórí wọn gan yẹn. òkè náà wọ́n ta ah. èmi ni kúnlẹ̀ ọmọ yìí lógì yẹn. ẹ́ẹ̀ congratulations ah, iṣẹ́ ni o. Ah wọ́n ń tà gidi gangan. Ah, àwọn èèyàn máa ń bò wọ́n bíbá. mo wá fẹ́ béèrè kọkù nígbà tí wọ́n jẹ́ radionic one thousand naira per day wàá dẹ̀ jẹun bẹ́ẹ̀. <laughs> Ah, owó ni o kúnlẹ̀ congratulations ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ó lè fẹ́ ọmọ mi ah, ó ń ṣe radionic. ọmọ mi mo nífẹ̀ẹ́ ó ń ṣe radionic ìyá ẹ̀ ń tògì radionic one thousand per day lójúmọ́ wà. mo máa ń make three thousand ma. àní wa mo fẹ́ kí n kó wa ẹni sùúrù kúlẹ̀ wà mọ́. ẹsẹ̀. má dẹ̀rẹ̀ wọ́n wà. mọ́mí ẹ̀ máa ń lọ bí wọ́n ti. tó fún ẹ lóyún ta ló ń jẹ́ Kúnlé náà ṣé kì í ṣọmọ ọjọ́ sí tí mo lé mo dáràn mo dáràn pé jáde èmi ò wọlé. Kúnlé Kúnlé Kúnlé. ẹ ẹ ẹ fún mi ìwé ìwé ìwé kí ló ṣẹlẹ̀. Ah, ah, kúndínlọ́ mi ṣe ní màá ní mọ́mì mọ́mì mi. mọ́mì o. mi kí ò rí wọn lórí ìdúró mi. ṣé mọ́mì èmi ò mọ ẹ rí nà kí ni kí ló wá ń parí Kúnlé fún kí ló ṣẹlẹ̀ kí ló kí fẹ́. Kúnlé. yes orúkọ mi yìí. èmi ò bá ti jà wá ó ti mú kankankan báyìí pé kò nà mí ni èmi ò bá ti jà bọ̀dà bọ̀dà Kúnlé sálàáfíà lẹ́wà. ẹ ní mi bí mo ṣe. sábà yín dáadáa. bẹ́ẹ̀ ni àlàáfíà mo wà. nǹkan tá a bá wà rèé o ẹ dákun wọn ní ẹ̀yin lẹ fún wọn lóyún. wọ́n ní ó ní mo fún wọn lóyún. bẹ́ẹ̀ ni. ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run tó máa fún èèyàn ní nǹkan ṣọ́ máa ń gbà padà ẹ mo fún ẹ ní nàún mo ti fún ẹ nìyẹn so mo fún ẹ bọ́lá tí bá fún ẹ lówó dá padà fún mi rí ni ọ kì í gbà sórí tí wọ́n bá fún yàn. lọ́dọ̀ bá wọn ṣe sọ̀rọ̀ bí ọmọ tí ò lẹ́kọ̀ọ́ báyìí náà èwo lè pátápátá bláńtà ó fẹ́ sọ̀rọ̀ kó gbèsè ni what's wrong with you. ẹ ẹ wo mi. ẹyọ kan ni mo bí ẹ o lẹ ti ń dọ̀rọ̀ lẹ èwo ni fúnfún èwo ni ẹ ń pa gbà padà ṣé lóòótọ́ ìwọ ló fún lóyún. màmá mo ti sọ fún yín wọn máa fún yàn ní nǹkan wọn gbà padà mo ti fún nìyẹn tó wáyé mo fún ẹni gbogbo nǹkan tí mo fún ẹni ìgbà padà náà so o ní láti máa dàbí màmá ẹ wo àgbàlagbà tẹ jẹ ni o mo kàn ń wòye ni o. ó lé mọ́mísí mi pẹ̀lú bọ́sọ̀ rẹ̀ bọ́sọ̀ rẹ̀. ti máa gba ẹ ti máa gba ẹ tí ẹ ó máa disturb. lọ́wọ́ ẹ sọ̀rọ̀ tẹ̀lé wàá gba létí lójú tèmi. màmá ẹ farabalẹ̀ o tẹ ọ ní àgbà tí o bá fara balẹ̀ o máa fara gbẹgbà ni o ẹrúkú wa ń bi o tí wọ́n sin wọ́n lẹ̀ fún yín wọ́n á nà yín yamayama. sọ̀rọ̀ pé nǹkan gidi ló ń sọ kúnlẹ̀ ló yẹ kórúkọ ẹ máa jẹ́. mama ẹ fara balẹ̀ o. èmi lè jẹ́ pé ẹrúkú kò ní dákú wà tẹrúkú tó ń kó bọ̀. máa pa wọn máa rú wọn máa ṣe wọn bá ṣe ṣe ṣojú ọ̀dà pé ọmọ mi èmi àyọ̀ká fúnra mi mo sì wà ní ṣọ̀gọ́ òde mi ẹ̀yin wá ṣọ́gbọ̀dì bẹ́ẹ̀ni ẹ máa wọ̀rí ẹ farabalẹ̀ ẹ dúró dáadáa sórí sórí ẹ máa kú omi láàrin five minutes sísìn máa máa àgbàlagbà tẹ jẹ ẹni mo kàn ń wò yìí ni ọlọ́ ẹlẹ́dàá tẹ́lẹ̀ mi. tiẹ̀ dúró ná ilé ìwé tí mo kọ́kọ́ mọ ẹ lọ ṣóyún mo ní kó lọ ní kí ni o fẹ́ láyé ẹ̀ tí mi ò ṣe fún ẹ. ẹ jọ táìmù lọ. kí ló wá wá débi bá. wọlé ibi tó kù náà fún mi lọ sọ fún mi. mama ẹ àgbàlagbà tẹ jẹ ni ọmọ tí mo yẹ kí n ṣe fún yín àgbàlagbà tẹ jẹ ni honestly tí bá gbé ìgbà tí fún ẹ tí bá gbà náà máa tó bá wọn ẹ bá pẹ́ mi yẹn jẹ́ ìtẹ̀wá kúra yín kẹ́ kó mi yìí máa pa àwọn eruku jáde sí sí. wálé. kúlẹ̀ kúlẹ̀ kúlẹ̀ kúlẹ̀ Kúnlẹ̀ àjọsọ́wọ́ ni kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀. Mami, kí ni ju èèmọ̀ àti dúpẹ́ sílẹ̀ ẹ jọ? Ọ̀dà ìkórè yín ò pè mọ́. Níjọ́ bàbá yìí ti dà yín lé mi láyà. Ṣé mo rẹ́ni kankan tó ràn mí lọ́wọ́? Tí ò bá jẹ́ ọlá Ọlọ́run jáde dáa ẹ̀ ń wọṣọ tó da uh, uh, ṣèdúwọ̀ uh, ẹlẹ́yin gbogbo yín mo rán ẹ̀gbọ́n yín lọ sí yunifásitì ṣọ́yún ni mo ní kó lọ gbọ́ ọ̀dà mo fẹ́ bẹ̀rẹ̀ ìwé ìṣọ̀kọ̀ ẹ dúró ìgbà tí mò ń struggle tí mò ń tọ́jú yín gbogbo yín kẹ́ lè jẹ́ èèyàn tí ẹ̀gbọ́n yín wà lọ gbóyún wa ṣé kí n tún gbowó àtijẹ́ tiẹ̀ kí n tún máa tọ́ ọmọ kí n máa tóyún ni kí lẹ fẹ́ mi. mo ní ẹjọ́ ìfẹ́ ni wọ́n jáde sí ìpínlẹ̀ méje kó lọ àdìgí ẹ̀yin náà lè sọ pé ọmọ burúkú kò ṣe lé fẹ́ kùn pàjẹ́. bẹ́ẹ̀ mú òsì láyé ti alábí àtijọ́ lọmọ burúkú kò ṣe ló fẹ́ kùn pàjẹ́. gbó. àti mi ẹkúnlẹ̀ ẹkúnlẹ̀ ẹgbọ́n ẹ jẹ́ kí n sàn kẹ́kẹ́ fún yín kẹ́sùn ẹ̀jẹ̀ kẹ́sùn ẹ̀jẹ̀ látẹ̀mí dọ̀la èmi lẹ̀gbọ́n yá dábẹ́ lórí. ẹjọ́ ẹjọ́ ẹjọ́. ti ń sùn church lẹ ń sùn. madam tí ẹ bá mind ṣé ẹ lè máa bọ̀ nílé ọ̀dọ̀ mi santabari ne ko ilé yín ko santabari mind sir mind sir okay ah, ẹ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ẹ jẹ́ ká máa lọ ah, ẹ ṣé mo dúpẹ́ o ah, Olúwa Olúwa ore òkè o ṣé o so ẹ kàn lọ mú one or two things ká máa jẹ́ kí n lọ kẹ́rù mi hmm. ẹ ṣé mo fẹ́ ṣubú lójú ọ̀nà àṣé mo máa bá yín dáadáa báyìí ni. ọbẹ̀ dùn ẹ̀dẹ̀ hmm. ń jẹun ẹ̀ tí ẹ lè pè mí pé à baby girl mi o wá jẹun. àlejò bóyá kò mọ̀ pé oúnjẹ tí a máa fi jẹ lọ. àbọ̀ mọ́mí ṣe mọ́ pàjọjẹ ló máa ń dùn. àrọ́ ó ní pé mi bọ́kọ́ mi bọ́jà mo gbọ́dọ̀ gbé plẹ̀tì mi. mo ń lórí ẹ̀ mọ́. ọ̀dọ̀ ẹgbẹ́ ètò náà kọ́. ah mọ́mí information tẹ̀bìrì yẹn gangan ó dáa ah mo sí mẹ́wàá ń ṣẹlẹ̀ o mẹ́wàá ń ṣẹlẹ̀ o ojú mi rí hmm. mo sí ṣé lọ́kàn àǹtí mi gbóbìnrin wa dé ó ṣe kí ni ah kò tún ṣe obìnrin lásán o oyún náà ti bá máa wò á ti máa lọ bí seven eight months dóò mi ń ṣe doctor but ah oyún ẹ̀ ti ga. ẹ̀dá rẹ̀ àbí kí lẹ̀ kó pè. ó fún obìnrin míì níta ó fún lóyún ó wá gbé wálé wá bá ọmọ mi ah. pásọ. ó ṣojú mi kòró. wá bá ọmọ mi. ẹ ní sùúrù pásítọ̀ dáre tèmi mọ̀ kó máa jiyàn tó lè ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn pásítọ̀ yìí ò kò ń ṣe pásítọ̀ yẹpẹrẹ fa. ẹ ṣe pásítọ̀ oníṣẹ́ bíi máa ń kọ tiẹ̀ ságbárí. ẹ má ṣì mí gbọ́ o ìkọ́ tí mò ń sọ ni pé pásítọ̀ yẹn ó ní àmì òróró lórí kò lè ṣerú kan tẹ̀ ń sọ yẹn. ṣé pásítọ̀ alámì èpò ló ń wù àbí. ọtẹ́ mi kàn mọ̀ ni pé pásítọ̀ dáyọ̀ lè ṣe kan tẹ̀ ń sọ yẹn. dáàdì kódà kágbo ẹ̀ máa kún àkúnwọ́ sílẹ̀ eléyìí ṣẹlẹ̀ ó ṣojú mi kódà sista mi àti wọn báyìí àwọn méjèèjì jọ gbéná kojú ara wọn ni mo ti ń bá wọn sọ pé sista ní sùúrù ẹ má pariwo ẹ má ṣe wàhálà wọn láwọn ò fẹ́ wọn wọn ní kinní kan láwọn rí wọn he lórí òkè ni sísá mi gan farigẹ ma títí mo jẹ ah, ah, obìnrin olóyún ẹ wá ń sọ pé àgbo olóròrò kágbó ẹ máa dálẹ̀ báyìí ó ṣe lè ní kí ẹ rí. dáre gbé obìnrin wá ló wá bọ̀ wọn. síbẹ̀síbẹ̀ náà wọlé lọ lọ gbóúnjẹ lọ gbóúnjẹ wọlé lọ wọlé lọ. ẹni a ní kò fẹ́ nílò. ṣé pé ọkọ ẹ gbé olóyún ó gbé wá ká ẹ mọ́lé ṣé àwọn ò rí afọ́jú nínú chọ́ọ̀chì wọn àbí arọ or something kan gbé wálé pé òkè wọn ṣàánú ó ṣe wájú olóyún àbí. kò lè jọ́ lójú ó mọ̀ pé ọkọ ẹ̀ ló máa sọ fún un báyìí ni kò ṣe rìn báyìí ni ò ṣe rìn ní nǹkan tá a yé lajú dé ojú kò sínú ilé ọkọ ẹ wá gbé obìnrin wá bá ẹ nínú ilé pẹpẹ sẹkàn hmm. òun rí lórí òkè obìnrin tó ti lóyún ìwọ náà dé accept ẹ mi ní gọkùn láyé mi ọkọ ẹ̀wọ̀n pé pásítọ̀ lọ pẹ̀lú so ó lè jẹ́ pé bóyá àwọn ara àánú tó máa ń ṣe bóyá kò ríbi tó fẹ́ sùn wọ́n dẹ̀ gbà sílé àbí. sínú ilé wọn gangan. ẹ ẹ làwọn fẹ́ ràn lọ́wọ́ ni àfi ṣe. ẹjọ bẹẹ bínú ṣe hmm, láàrin èmi àti àtọlọ ìwọ mọ̀ wípé wọ́n gbéyàwó wa balẹ̀ rárá o kí ló dé tẹ̀ ń gbọ́rọ̀ yìí tẹ̀ ń gbà serious tẹ̀ ń tẹ̀kẹ̀ serious. àwọn pásítọ̀ máa ń ṣàánú mo sọ fún ṣàánú ni mi ìgbà bí ẹni gbà kọ̀ọ̀kan. ọkọ mi ò ń ṣèyàn bẹ́ẹ̀ kò lè gbéyàwó wálé wá bá mi iṣẹ́ ìrànṣẹ́ ló gbé lọ́wọ́ so ó ní àǹfààní láti sànú fẹ́nikẹ́ni tó bá nílò hmm. àánú orí òkè ló lò ó dẹ̀ níbi tó ń ti wà lórí òkè tó ń ṣe prayer òun rí wúmà yẹn aláboyún dẹ̀ ní kò síbi tó máa sùn kò síbi tó ń gbé torí ẹ̀ ló ṣe gbé wálé mu dẹ̀ gbá. ṣé wọn ò rí afọ́jú ń bẹ̀ ni. ẹni ipò tó wà náà ipò tó yẹ kó hẹ̀pẹ̀ ní torí ẹ̀ ló ṣe hẹ̀pẹ̀ ó ṣe jàre ọ̀rẹ́ mi hmm, ara mi <laughs> sórí tó bá ṣe ń délé báyìí tó bá ṣe ń kúrò lọ́wọ́ tó bá yẹ délé sọ fún ọkọ ẹ kó pè níbi tó ti ń gbọ́ bóyá búbú ló máa pè ní. bóyá òní ni bóyá dàlí ni. àbí pásítọ̀ afárá ìdọ́lọ́dún. pásítọ̀ dáre ni ok ah, pásítọ̀ dáre o ẹ wo o ṣé lẹ́yìn tẹ gbé wálé yìí ẹ jẹ́wọ́ fún mi mm-hmm. tó bá jẹ́ pé ẹ̀yin lè fún obìnrin lóyún tẹ gbé wálé ẹ jẹ́ kí n mọ̀ mi ní fáínítì lé lórí kò kúkú mọ̀ kó ti gbàyàwó kó dé mọ̀ kó ti gbàyàwó ó sẹ́kẹ̀ kó máa fú lẹ̀. ọkọ tèmi ò pásítọ̀ dáre kò ń ṣèyàn bẹ́ẹ̀ kò lè fóbìnrin lórí kó gbóbìnrin wálé wá bá mi. dádì ò kì í ṣèyàn bẹ́ẹ̀ no dádì ò kì í ṣèyàn bẹ́ẹ̀ dádì máa láìkọ́ máa ṣèrànlọ́wọ́ ọmọ aláìkọ́ máa ran obìnrin lọ́wọ́ bí obìnrin tó bá lóyún kọ́ gbé wá. ṣé aláboyún aláboyún yẹn nìkan ló wà stranded ní ìjọsìn. ìyàwó alàgbà ìyàwó pásítọ̀ ẹ̀jọ̀ ṣé dádì àwọn mr ìdẹ́mọ̀ ṣàbí olóyún dẹ̀ ń fún wọn pàṣípàṣẹ ṣé ọkọ̀ máa wọ rúùmù ẹ̀ lóru. kí ló dé tó máa tó máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ní tìjú ẹ̀ kí n ká bá gbùrà rà mí. ká pé pẹ́ẹ́rẹ́ ló fẹ́ fúnlé jàre ẹ wo ẹ fún fún wa ní kọ́ta máa mú jàre tábà rọrọ mi sọ. tábà gbùlẹ̀ kọ̀ọ̀kan. lè jáde lásìkò tó wà a lè wọlé lásìkò tó wà ah inú mi dùn o. I like your grateful approach to everything. Thank you. ó mọ̀ wípé ọpẹ́ ló yọ lọ́rùn olórin ṣe máa ń kọ́ wípé ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore olóore ni bàbá tó bá ti decide pé ó máa ṣe olóò máa ṣe ni nǹkan tó wàá yàwọ̀ ẹ̀dá ni wípé o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run wà o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run wà oní kò sọ ọlọ́run ọlọ́run wà ó tún ọlọ́run wà ọlọ́run tún wà náà ni so ọlọ́run ò ní ìdí wa àwọn aláwa máa ní ìdí ọlọ́run títí ayé máa tó parẹ́. Ah, àmọ́ mi náà dẹ̀ kí n máa dúpẹ́ lọ́wọ́ ló tẹ̀ fi ránṣẹ́ sí i. ẹ̀tọ́ wọn náà ń gbà wọ́n ti sọ àbẹ̀ bí la wa. ìwọ ni dáàdi o. ẹ dìde jàre. ẹ with this nínú condition yìí. ẹ̀yin o èmi àti wọn sọ̀rọ̀ agreement lánàá a sọ̀rọ̀ lánàá dáàdi jẹ́ promise pé tí n bá ti bí ọmọ inú fún ọmọ ọ̀rọ̀ mi padà lọ sí sùn dádì eh? ẹ àpò nídìí ẹ nídìí àti máa dúpẹ́ iṣẹ́ wọn ló ń ṣe mọ̀ pé sí ọlọ́run náà gbé dání tí wọn bá dẹ̀ ṣe ọlọ́run máa bí wọn àti pé tí wọn bá tẹ̀ wá ṣe ẹlòmíì gan máa ṣe ọlọ́run dẹ̀ máa bí wọn so bó ṣe ń ṣe yẹn gan ló dá. fún ìgbìyànjú ọlọ́run dádì bọ̀ tí òun bá ní good heart tí òun ní ṣe nǹkan tó ń ṣe yìí fún mi ẹ ṣábà mi dúpẹ́ lọ́wọ́ dádì ìgbọ́n mi ń dùn gan. ẹ ẹ wẹ má wẹ má dúpẹ́ ẹ yẹ kí n wá fọ̀ balẹ̀ ṣé ìtẹ́ bá bí ọmọ ìkómọ ẹ máa dùn ó máa lára ẹ̀ máa jẹ́ kí ayé mọ̀ wípé ọlọ́run ti ṣe ìyanu ayé mi ò ní jẹ́ káwọn èèyàn mọ̀ pé bàbá ọmọ yóò wà responsible i'm sorry to say that but máa dúró ìdúró bàbá. dadi àwọn mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ dadi adadi ẹ ṣe o ẹ ṣe ẹ wo gbogbo àwọn ọmọ tí yín náà bá ń dé wọn máa bá lànà pàdé mi so we continue to dey strengthen you lágbára ọlọ́run ẹ ṣe ìgbóná mi dùn dadi ẹ ṣe o. mo tẹ̀ ẹ́ rò pé bóyá kó má bímọ yìí sí nàìjíríà kọ́mọ bí sábúrò. Ah, àwọn àwọn ah, jẹ́ tọmọ bí lásán nàìjíríà náà ò bá ti tó yẹn oh, eh, hospital wa dáa fún yẹn. ìṣèdájú ah, ẹ ṣe gan really appreciate yín gan thank you so much ẹ ṣe wọ́n ṣe àti ní gbogbo nǹkan tẹ fẹ́ làwọn máa ṣe fún mi pátápátá báwọn máa ṣe fún mi. ẹ máa wọlé tí mo bẹ̀rẹ̀. ẹ mo ti dáná tó o mi ò bá ṣe ti dá ẹ wá ti torí kí wá. ọ̀rọ̀ rẹ kí ni mò ń ṣe mí ṣe kọ́kọ́ ẹ máa wọlé lọ. àmọ́ tí ń tẹ lu ọlọ́ọ̀gá ti máa wá dúpẹ́ fún ọ gbogbo tẹ bá fẹ́ wọ́n á jọ máa ṣe aládùúgbò náà wọ́n náà ìsìn ìgbúrò náà ìsìn. lánàá yẹn àná yẹn bad. Uh-huh. <laughs> wo bí kò ṣe sùn lẹ́nu. Uh-huh. Ah. sori o ṣòro tẹ̀lé jáde. Mm-hmm. bẹ́ẹ̀ ni kí ló dé. torí tí yàrá tẹ̀lé jáde tán tó mu ọtí yóò bá orí ló máa fi rìn yes wo torí mo pẹ́ dé ń sìn o nǹkan tí mo yè ṣe nǹkan tó ti bàjẹ́ sílẹ̀ ẹ o ṣòro bá rìn. Ah, ọlọ́run ti dá wà lọ́ládé bẹ́ẹ̀. wá ní mò ń kọjú ìyàwó àtọmọ wà lé o mo gbọ́dọ̀ pọ̀ jù lọ lé. ọ̀rẹ́ kan máa ń pa mí lẹ́rìn. nígbà ah. tá a yé. Ah, ah, ìyàwó pásítọ̀ rèé o. ó ti ẹ̀dá ìgbà tó sọ ìyàwó mi ọkọ àbáyọmí ọsẹ ìdààmú tẹ ti rí yín mo ti rẹni tí mò ń wá ẹkọ tẹ nídìí kí n jókòó ẹ jókòó ẹ jókòó mi ò tiẹ̀ fẹ́ jókòó. ẹ kàn wọlé ẹ bá mi pe pásítọ̀ dáre jáde kádẹjọ máa lọ ni. Ah, nígbà tó ṣe pa àṣejọ wà ṣé pásítọ̀ ń lọ sílé fàájì lójú ẹ̀ kò kí ń mọ tí kí ló fẹ́ wá mú bí kò sí ń bì. ẹ tẹ ẹ dúró náà nígbà tó ń wá pásítọ̀ dáre wá sí ilé ọtí ṣé o mọ̀ pé kí pásítọ̀ wá sí ilé ọtí kó wàá máa bá wa kò sí ń èmi náà mọ̀ pé kò kì tí mo mú wọn pé kò síbi tí máa ti méjèèjì tí dáre ò ní wà ń bẹ̀. lóòótọ́ ibi tí n bá ti wà lòun náà máa ń wà àmọ́ pásítọ̀ dárí ò sí mi jókòó. ẹ á àwọn báyìí dà kí nìkan fún mi. mo wà òkè mo ti wà mo jẹ́ ó ti gábà ẹ wò mi ò ní táàmù tó pọ̀ láti wá bíbá ẹjọ́ dárí ọ̀rẹ́ ni mo fi sún mi. pásítọ̀ dárí. bẹ́ẹ̀ni mo dẹ̀ mọ̀ pé gbogbo ohun tí dárí ń ṣe kò ní sẹ́yìn ọ̀rẹ́ mi jẹ́jì o bọ̀ kí sóbìá tó de gbò ké sí. Hmm. ó dẹ̀ ń bọ̀ ń bọ̀ tẹ́rí yẹn àwọn la máa ń dédé o ṣẹ̀rí kò ń bínú kò ń bínú ọmọ àlèyàn ló máa ń fà á níjọ́ kìíní àná dáre lọ sórí òkè ó gbólóyún wálé tí mo dẹ̀ mọ̀ pé kò lẹ́yìn ẹ̀yìn méjèèjì. ẹ mo mọ̀ sí mọ̀ sí. ó tún wá ń lọ nìyẹn dáre lòun lòun bọ̀ ọ̀sẹ̀ méjì ló dágbére pé òun máa lò. pásítọ̀ dáre tó ń yìí ìpè kìnnìkan ìgbà sọ̀rọ̀ lánàá. Ah! dáre ọkọ mi dáre tí mi ò rí pé tí ò bá mi sọ̀rọ̀ lẹ́yìn àti ẹ sọ̀rọ̀ ṣé ẹ ti rí o tí n bá ń sọ̀rọ̀ nsìn wọ́n níyàwó pásítọ̀ nìyí kò yẹ kẹ́ ẹ bínú kò yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀kọ́ wo lẹ fẹ́ fi máa kọ́ àwọn ọmọ ọ̀jọ́ ṣé n tí dáre ń ṣe ìṣódà sá. irọ́ o a sọ̀rọ̀ lánàá ẹ má máa pè máa ṣàlàyé fún máa ṣàlàyé fún. ẹ ẹ ìyá wa ẹ ní bínú ni ṣẹ́rí since tó ti jẹ́ pé wọ́n jọ ń communicate mo fi dá yín lójú àwa bàyín lé ẹ̀yẹ́ máa lọ lé dáre máa wá bá mi lé hmm. èmi ò tiẹ̀ ní kó wá lé so yín yín tí máa ṣe inú mi ló wà o mo kàn ní kí n wá sọ fún yín ni kó mọ̀ bàdí pé ìgbà tí n bá wá gbé gbèsè tí n bá gbé ẹ níyàwó ẹ̀ ìkà ni ìyàwó ẹ̀ burú. Hmm. ẹjọ́ rìn ni o torí ẹ̀ ṣe ni kí n wá sọ fún yín. ìyàwó mi má bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ jẹ́ kí n tó padà wá. àbáyọ àbáyọ àbáyọ sórí nǹkan tó ń dùn mí jù ní ọ̀rọ̀ tí ìyàwó pásítọ̀ Dáre sọ lẹ̀ ni pé ó kó èmi àti ẹ pọ̀. yes. ṣe bọ́ọ̀rẹ̀ ń gbogbo wa. a lè jọjọ́ rẹ̀ bó tá a yàtọ̀. lọ́nà wo. èèyàn burúkú ni ẹ o odindi pásítọ̀ lẹ mú ló di pé ó lọ sórí òkè ó gbé olóyún wálé mo dẹ̀ mọ̀ pé kò ṣẹ̀yìn ah, bẹ́ẹ̀ ni ó mọ̀ ń pa ẹ̀ èèyàn burúkú ni ah. òṣòro tẹ̀lé hmm? at the same time pastor tá à ń sọ yìí náà òun náà ló gbé lọ sílé ẹ̀ ń babaláwo ń jọ́ kìnnà nù àbó nǹkan. Ah, ọ̀rẹ́ kò yẹ kó máa sọ báyìí o oore ńlá ni mo ṣe fọ́ọ̀rẹ́ mi o ṣé nígbà tí àwọn tó bẹ̀rẹ̀ àwọn ọmọ kéékèèké pásítọ̀ àwọn pásítọ̀ kéékèèké tán bẹ̀rẹ̀ iṣẹ́ ìlójú ẹ̀ lẹ́yìn ẹ̀ tí gbogbo wọn ti wá mú kéètàn ti ń ṣe nǹkan gidi ṣé bí mo ṣe wá gbé lọ síbi táyé ti máa dá iṣẹ́ kà ni mo ṣe fún ni. ni wàá gbé pásítọ̀ lọ sílé babaláwo ẹlẹ́ṣẹ̀ ìwọ ẹṣẹ́ ọrùn ẹ ló máa wà o. irọ́ o. ó máa bá yé bọ̀bọ̀ yìí jẹ́ o. irọ́ ni kò lè dáadé mú wá. ìjẹ́dúró òde ẹ̀bí tán ni máa yẹ ẹbí ta ni. ló jẹ́ dúró ọ̀rẹ́ mi dẹ̀rù pé ó máa work jọ kí ló dé tí ò ní work nǹkan tí òfin ní work gbogbo ni kò sọ fún mi <laughs> ọkọ ẹ pẹpẹsẹ o òun rí obìnrin olóyún kan ní orí òkè òun wá gbé wálé wá bá wọ ó tún wá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ lérí pé ẹni yẹn tó bá bímọ òun á sókè ìdílé òun á ṣe celebrity name fún jọ who does that. èmi náà mò ń wò bẹ́ẹ̀ bó mo pé mi ò lẹ́nìkan àfiwò ó mo pé òun náà ni màá ń sọ̀rọ̀ mi fún mm, torí ó mm. yẹ èmi náà lẹ́nu pé ah báwo ló ṣe máa gbólóyún wá ká mi mọ́lé mò ń gbà tó dẹ̀ sí ní pípẹ́ orí òkè ló ń ṣe ó dẹ̀ mọ̀ pé pásítọ̀ náà. orí òkè sọnù ọ̀gá kúrò lórí ẹ̀ ah, ah, sórí ìmọ̀ràn kan ni mo fẹ́ gbà ẹ́ ṣó fẹ́ gbọ́ ọ̀rẹ́ mi mi ò fẹ́ kí tiẹ̀ gbélé ọkọ ẹ̀ ṣó mo wí pé kò sọmọ láàrin yín mọ́ advice tèmi fún ẹ báyìí òun ni wípé lọ́wọ́ yìí báyìí báyìí bí mo yín sọ yìí wá bá yà fún ilé tẹ̀yìn gbé ah, kẹ́ni gbọ́ wá bá yà fún ilé kó ta lé dànù kí wọ́n máa fọwọ́ maintain ara jọ sọ fẹ́ kí tiẹ̀ gbé ni kò sọ ọmọ ọmọ kankan ò parí pọ̀ mọ́. kò máa nílé mi ilé ọkọ tó ní màá nìyẹn. ẹ tó bá ta lé o lè wá change díẹ̀ fún ọkọ fi gba flat náà ẹ ṣé o bá yé wọn jẹ ní o bá yé wọn jẹ náà dey show up on my work. why tí ò ní work. Ah, tó bá ti lọ wájú mò ń wẹ yẹn nǹkan tó bá ti ní kí n ṣe ni máa ṣe. ẹ bá àlàṣe wá fẹ́ ra àwọn tó fẹ́ ra lẹ́yìn. ẹ tí ò bá ra àwọn tó máa gbé fún tó bá fẹ́ mi go ahead báyìí títí ìrọ̀lẹ́ wọn kò wá fún. ọ̀rẹ́ mi mo ti fún ẹ. ah mo ti fún ẹ o o sì ya gbogbo oore tó ń ṣe mí ọlọ́run máa mi san ẹlẹ́sàn oore o. mi ò fàdúrà lẹ fàdúrà lẹ ah, ọlọ́run. àwọn ṣe gan o ṣé kò ní lẹ́yìn. kí ló ẹ̀yin pa ẹ ah mo trust me trust me sí wàhálà kò sí problem ẹ jọ kí ló ṣẹlẹ̀ ń bí. sorry tálẹ̀ bèrè. nínú ilé mi kí lẹ́yìn bá tálẹ̀ mo bèrè nínú ilé mi this is my house now. ẹ jọ point of correction ṣe ilé tẹ̀ ń wò yìí èmi ni ọlọ́run jogún ẹ̀ fún so ti eyín. ọlọ́run jogún òṣì fún yàn. lọ́ọ̀yà please who is this man. oh ẹ̀yin níyàwó yín ni ẹ ti travel ó dẹ̀ ni ẹ ti fún wọn láṣẹ pé kóun èmi fúyà omi láṣẹ kó ta lé. bẹ́ẹ̀ni. tẹ bá gbélé o fẹ́ ṣòfò nulẹ̀ yẹn ni o. ee Mr. Man ẹ jọ ẹ ní àǹfààní láti wọ ibi bá ẹ ní ẹ o because ọlọ́run jogún èmi lọ́lọ́run jogún ẹ̀ fún ti eyín please you can get out. ilé tí mo ṣe wàhálà kọ. ìyàwó yín ti ní ẹ̀yìn lẹ ní káwọn ta lé so kò sí nǹkan tẹ máa ṣe ó ti ta ó ti ta already. you hear from a lawyer. ẹ má yẹ fún àwọn àti bíbá náà. ojú ogun lè wọ. Pastor Dari, Daddy. Jẹ́ kó calm down farabalẹ̀. Tí bá ń gbọ́ ẹ yé, òun jẹ́ kó yé mi pé ọmọ mi bọ́sẹ̀ ò rí mọ́ àbí kí ló kí ló ń tíra ti sọ fún mi. Mi ò rí ìyàwó mi o. Pastor Dari, láti gbà wo ni bọ́sẹ̀ ti sọnù tó rí tó ṣe ń bọ̀ ń sìn. In fact, àwọn lọ́ọ̀yà ni mo pàdé pẹ̀lú ẹni tó ní pẹ̀lú ẹni tó ra lé tán ní ìyàwó mi ló talé fáwọn o àwọn dẹ̀ ti gba ilé mo dẹ̀ rí every document signed tó túmọ̀ sí wípé bọ́sẹ̀ ta ilé mi ni ó dẹ̀ sá lọ. kò bọ́ sẹ́nu sísá máa sọ dáre o mo fẹ́ bèrè kankan torí tí máa ń gbogbo ọ̀rọ̀ yóò ní lójú èrò ńlá mi nípa náà odidi ọmọ kúrò ní oní òní kí ni nǹkan tó fa ìjà yín ìjà wo lẹ́jà tẹ́ ẹ̀ bá lè yanjú ẹ̀ lára yín tó lè sọ fáwa tàbí kábà sọ̀rọ̀ ìyẹn nọ́mbà tún bẹ́ẹ̀ ni pé ṣó possible báwo ni bọ́sẹ̀ ṣe máa gbé ilé tà láì ṣe pé bóyá ẹjọ́ ní àjọsọ ọ̀rọ̀ ó ṣe máa gbé ilé ilé tẹjọ́ gbé ilé tí òun ṣe máa gbélé ta. then nọ́mbà tí mi bẹ́ẹ̀ ni wípé ṣé bí tó bá lọ fún ministration tó bá travel lọ fún evangelism or anything ṣé bí wàá tìyàwó ẹ̀ lẹ́jọ́ máa ń lọ ìgbà olóde pé kó máa fi sílẹ̀ lé kí lè jọ fà. láti bí ọjọ́ mẹ́ta kan ní bọ́sẹ̀ ti ya ọwọ́ kọ́wọ́ ṣùgbọ́n tá mo fẹ́ ro tèmi fún pọ ilé tó tà tó gbé lọ yẹn ó bà ayé mi jẹ́ ni ó bà ayé mi jẹ́ ni. màá bọ́sẹ̀ ìkankan ń gbé mi lọ́kàn ṣé kí n ṣe pé ìwà àti ọmọ ẹjọ́ mọ̀ sí kan tí ó ṣẹlẹ̀ yìí ṣá. ẹjọ́ rẹ̀ kò bá wọlé lé ṣé wọ́n gbọ́rọ̀ tó ń tẹnu dáadáa yìí. I just need to know mo fẹ́ mọ̀ ṣé kìí ṣe pé mo mọ̀ sí i ṣé kìí ṣe pé ó fi ó sọ fún ẹ kó tó kó tó ṣe kó tó ṣe yìí. báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé bí Dáre ló jókòó iṣẹ́ láti ọjọ́ ta ti wọn Dáre Dáre ṣé mi pẹ̀lú ẹni èdè àìyedè rí ni. lóòótọ́ láti bẹ̀rẹ̀ ńgbà tí ó mú wá yes ó normal kí ìyá sọ wípé bóyá ó ṣàtìyẹ yín bàálìsì ìgbà tó dẹ̀ yá mo ṣe àyọ̀ǹda wípé òkè kí wọ́n fẹ́ra wọn. àbí ẹ ṣé gbà tí mo dẹ̀ ti yọ̀ǹda tọkọ tọkọ yẹn ṣé máa sọ wípé kó wá kúrò nílé ọkọ ẹ̀ kó gbé ilé tà. odidi ilé. òun àtọkọ àwọn fẹ́ travel. that's correct. ẹnìkan kò dẹ̀ bí lè pé bo náà lọ gbà pé. ó ṣe máa ń lọ náà nìyẹn. ó ṣe máa ń lọ náà nìyẹn. gbogbo egun bílù máa bá bọ́ ṣèjà. lágbà ọlọ́run. Ah, ah, ah, pàṣẹ dáre kò tí tún yẹn o ah, kò tí tún yẹn kò tí tún yẹn o. ègbó ìbọn tó bá jẹ́ nítorí ọ̀rọ̀ ọdún tó sọ ìlú ègbó ìbọn ọmọ o bóyá àwọn tó ta ní fún bóyá kí àti bàbá bóyá ká yọjú sí wọn o ká sọ pé àdìpẹ́rẹ́ǹtẹ̀ ògbọ́n tó jíjọ́ ọmọ tèmi gángan ló tẹ̀ ṣe kókó báyìí o àti bí Germany síjọ́ karùn-ún sìn ó dàbí pé jáwé mo sọ fún pé ẹgbẹ́ ló máa pe àbí. ẹnà wọn pe mí. àtijọ́ náà láti ń tra ẹ̀ tí mi ò rí. àárí pe. Ah, ikú ti dé báyìí. ọmọ ìṣẹ̀lẹ̀ rẹ̀ yẹ̀tì wọn àwọn nǹkan tí mò ń lò nǹkan lè fẹ́ sọ́n sí wọn. sìstá mi police station ká lọ rìpọ́ọ̀tù. mo ní èèyàn ta odidi ilé ó kó gbowó mi lọ ó dá sọ́wọ́ gbowó mi ó kọ́ ẹ̀rí ti lọ ẹ̀ sọ̀rọ̀ pa sìstá yìí ọmọ mi ò ju ilé lọ ni. ìwọ olúwo ọba tó ń fàṣẹ sí ọ̀rọ̀ ayé bọ́sẹ̀ máa bàjẹ́ bí. bẹ́ẹ̀ ni ó sọ. no, do that. ẹ bá ń bá mi bẹ dáàdì. pásọ̀ dáre kí ló ń ṣẹlẹ̀ you are embarrassing me dídé dídé dídé dídé mi understand. ẹ wo tẹ bá ní kí n wá bí di ọdún kan ó tọ́ bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ mo ti ṣẹ̀yìn dáàdì ní kí ẹ dìde ẹ mọ̀ pé ní ayé dáàdì ò lè ẹ tẹ̀ sì dìde náà. please stand up pastor please i beg you in the name of god stand up stand up stand up stand up. tẹ bá rántí ọjọ́ tí mo wá bí tí mo wá sí kánsá yín lórí ọ̀rọ̀ fíansì mi. yes yes yes mo rántí. ẹ ṣe gan. kí ni kí n bá yẹ? I mean, what? I need juice tí mo fẹ́ wájú kí wọ́n mú nǹkan lọ. mo wá pásítọ̀ dáre. báwo lè ṣe sọ pé nǹkan tí ẹ bá wá wà sọ jẹ ju kẹtẹ kéèkì drinks lọ́dọ̀ mi. ẹ mọ̀ pé ohun tó bá ń dùn mí ló máa ń pọ̀ ní ọ̀rọ̀ ẹni ohun tó ṣẹlẹ̀ nìyẹn dáadé ṣé wí dáadé. mo sí ọ̀dọ̀ ìyàwó mi kí a sinmi bá tí mo débẹ̀ sínú embarrassment ó ló mọ àwọn ẹ̀rọ lè fẹ́ ẹni tí ò ní future pẹ̀lú náà àwọn òjíṣẹ́ ọlọ́run rí that's what they said. ẹ wo pásítọ̀ gbogbo ẹ ti sú mi ọlọ́run dẹ̀ pè mí mọ́ ọ̀pọ̀ ọlọ́run pè mí bọ̀ tí bóyá ọlọ́run ò dẹ̀ pè mí mọ́ ni kò yé mi. pásítọ̀ Dare. sá. ṣé orí o máa ní sùúrù iṣẹ́ ìránṣẹ́ kì ṣe gbùdùgbùdù bẹ́ẹ̀ ni ẹ ṣe ní owó it's slow and steady meanwhile sórí ti ìyàwó ẹ tó ń sọ yìí ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá ọlọ́run ò mọ̀ sí ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá kì í ṣe ìyàwó tiẹ̀ láti ọ̀run wa ǹjẹ́ ó dájú pé ó gbàdúrà sí kínní ìṣá. dáàdì mo gbàdúrà ó dẹ̀ ní ìdánilójú pé ọlọ́run ti gbàdúrà mi. ìṣe ìyàwó ẹ̀ yọ̀ǹda ẹ̀jẹ̀ kò máa lọ fi wọn àti ìyàwó bí ẹ fi wọn sílẹ̀. bọ́dájì ṣé bó lóun sọ nínú ọ̀rọ̀ ìwà ìsáyà orí forty five ẹsẹ̀ kínní dé ìkẹta he said that we make crooked way straight for you gbogbo crooked way yìí tí ò mú straight ṣé mo wá túmọ̀ sí pé mi ò sọmọ ọlọ́run mọ́ ni because ó ní ká kàn fún pé òun máa ṣílẹ̀kùn fún wa so èèyàn tí n bá nífẹ̀ẹ́ sí látọkàn mi wá mo believe pé ó yẹ kọ́ lóun lè bá mi fẹ́ mọ́ mi sọdá rẹ ṣó pé kì í ṣe gbogbo àdúrà tí èèyàn gbà ni máa ń jẹ́ tẹ̀wọ́ gbà lọ́dọ̀ Ọlọ́run ọba ó ṣe kó jẹ́ pé àdúrà tó ń gbà yẹn ọ̀nà òsì ah, why not close it and move forward. okay. just just, just relax. daddy four earrings. thank you thank you. hello báwo ni yes yes mo sọ fún ẹ owó yẹn ti wà ní àkáǹtì mi now of course of course yes yes yes yes it's alright thank you bye bye bye bye o god bless you god bless you. dadi mo rí atm yín lẹ́lẹ̀. atm it's okay olú gbàgbé wa lè ní attitude. wọ́n ṣe pé careless nǹkan tí ń ro pọ̀ nígbà tó. owó ìjọ ibi ló wà inú káàdì ló wà. òótọ́ mo máa gbọ́ pé ń sọ owó ìjọba dé. owó yẹn ti wọlé. about one fifty million kan ní. no no one twenty million. hallelujah. <laughs> owó yẹn ti wọlé. exactly. Ah, ó sì wá jẹ́ àkáǹtì mo ń gbọ́ tẹ̀ sọ̀rọ̀ nípa àkáǹtì. ah pastor nínú mítìwọ̀n àtàṣe last bóyá o gbàgbé ni ṣùgbọ́n pé báǹkì tá à ń lù ti wà distressed and uh, we needed this money so urgently ká tó sọ pé a fẹ́ lọ open mi ká tó ṣe at the end of the day tó bá wọlé tó bá lọ́wọ́ distressed account orí pé ó ti di zero hmm, nìyẹn bàbá ni ok based on the integrity ti church ní fún mi táwọn èèyàn dẹ̀ ní bá mi pé ẹ wáyàwó yẹn sínú account tèmi. Hmm. Ah, àbí pàtí tí ẹ ti mọ̀ pé orí atm card ló ẹ wà very careful dáadé ẹ wà very careful because ayé ti lé nsìn. mẹ́wàá um, mo wọnú ilé lọ sí bẹ́ẹ̀ lọ mú dọ́kúmẹ́ǹtì tí a prepare fún eh, cathedral tá ṣe yẹn gbogbo nǹkan tó rọ̀ mọ́ jùmọ̀ ó máa wà lára àwọn strong pillar láti supervise ẹ̀ ọlọ́run máa fún wa and I don't want you to disappoint me. ọlọ́run máa fún wa ṣe. kí ló lọ briefly I'll give it to you go through it and at the end of you commence your. glory be to God àṣẹ ọlọ́run ti padà wá ṣe. hallelujah hallelujah hallelujah so Hold on a while. Yes, sir. Daddy, but mo ń expect call láti bí ijọ́ méjì ijọ́ mẹ́ta láti three days ago tí a ti dé láti ọ̀dọ̀ bàbá yìí. Wípé bóyá o tiẹ̀ máa pè mí pípé àkàtì padà lọ sọ́dọ̀ bàbá yẹn o. ká lọ ṣe kí ni bàbá tẹnu ẹ ń rùn yẹn. lóòrùn kan ló need nǹkan tí wọ́n ní ni wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀ kí ló kàn án pẹ̀lú pé ẹnu bàbá ń rùn nǹkan tí bàbá ń gbìyànjú láti sọ fún wa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tó ń wí kò ní ká pààyàn. bàbá jẹ́ ọ̀dọ́ ajá àbí ọ̀dọ́ ewúrẹ́ mi ò tẹ̀jẹ̀ sílẹ̀ ní jésù tẹ̀jẹ̀ sílẹ̀ fún mi. ọmọ àgùntàn náà ń ṣàì láti gbìyànjú. wọ́n ní jésù ti ta gbogbo ẹ̀jẹ̀ sílẹ̀ fún mi kò nídìí kí n tó ta ẹ̀jẹ̀ kankan mọ́ kò fọ̀rọ̀ yẹn lẹ̀ a ní kò fọ̀rọ̀ lẹ̀. dáre ah. <laughs> ọ̀gá anyway tó bá ní pé sorry hello ah ọmọ ọgbọ́n fìlẹ̀ ológo ńlá ògo ní glory tí ò lè gbẹ ó wà ń bẹ̀ irọ́ o. gbé mi débẹ̀ náà á ah! ẹ ti gbowó yẹn ara tí mo máa sọ fún yín nìyẹn ara tí ẹ tẹ́ ẹ bá rí kóòdù yẹn nìkan ni tẹ́ ẹ bá ti lo kóòdù yẹn ó ti tán ẹ ti gbowó bólẹ̀ tí wá wà ok ẹ ti wà nílé fàájì àbí màá jọ yín láìpẹ́ sórí percentage tèmi yẹn èmi náà ń bọ̀ wá gbà màá jọ yín láìpẹ́ máa jọ yín kò sí wàhálà mi ní pẹ́ kúrò níbí o. owó wo lẹ tún méjì tá ń pariwo fún ọmọ ìfowó ìjọba. Ah, ah, ok o gbọ́ nǹkan tí mò ń sọ sórí ayé tá a wá ń sìn ó ti di ayé kọ̀ǹpútà gbogbo nǹkan ti rọrùn sórí bí àwọn ọmọ mi ṣe ń jí lójoojúmọ́ ni àwọn ọmọ mi wà lórí afẹ́fẹ́ ṣé bí wọ́n ṣe ń wà lórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ làwọn náà ń bá afẹ́fẹ́ wọlé wọ́n ń bá afẹ́fẹ́ jáde sórí atm card tí wọ́n ń rí yẹn ìwọ kan get nọ́mbà tó wà lórí ẹ̀ o ti gbowó. ó jẹ́ lọ fàyè fún jésù ó máa kọ́pì nọ́mbà tó lórí káàdì ní káàdì. ó èmi mọ̀ kò sí èdè ta lè fi bẹ́ẹ̀ sọ bá a sọ òyìnbó ò lè gbọ́ bá a sọ tápà bá a sọ french. hallelujah. glory. ah olúwa o ṣé o ọba àwọn ọba o ṣé ah olúwa o ṣé. Hmm. Pastor Dare. Pastor Dare ó dẹ̀ jẹ́ kí èṣù kó yá ẹ lò. pásítọ̀ kan ti dojú rẹ̀ ìjọ ìṣàánú mi ẹ gbàdúrà fún mi ó ti dojú rú pátápátá. pásítọ̀ ò ń ṣe mí ò ń gbà mí ìwọ kan náà lè wá bá mi ní hospital tó ń náwó tó ń nára. owó tí mo ná gbà fi ń tọrọ dáríjì lọ́wọ́ ọlọ́run ẹ̀ kó lè ṣe kó bá dojú rú. di ẹ̀ mú kókì yín o. ìrẹ́ olúwa kò wù mí mu. dádì mo ti nótù sí ilé ọjọ́ mẹ́ta yìí ẹ kò wà mú dì ṣé ìdẹ́ pé inú yín máa ń dùn ayọ̀ yín máa ń kún dádì talk to me what is it. ìrẹ́ hmm. olúwa it is well gbé kókì wọlé mi ò mú kò mí mu. it is well. it is well. it is well. it is well my dear gbé wọlé lọ gbé wọlé lọ. Hmm. Hmm. kí ló dé tí àjálù ìfiwá kọlù mi mo wá di ẹni tí àwọn ọmọ ọjọ́ fi ń ṣe yẹ̀yẹ́ èmi òjíṣẹ́ ọlọ́run ní nǹkan tí mi mọ̀ ń pẹ́ owó ìjọ ó wá pòórá. Ah! ìwọ ọlọ́run má wò mí níran ìwọ ọlọ́run má wò mí níran tó bá jẹ́ pé lóòótọ́ ló fi òróró fi yàn mí àmì òróró sì wà ní ara mi gbogbo tí òun tọ̀hún tó fi èrú kó jọ tó bá di ọjọ́ alẹ́ ìbànújẹ́ ni kó rí ń ìkorò ni kó rí nínú ẹ̀ nítorí ó sọ̀kò bànújẹ́ sínú ilé ti tèmi okò ìbànújẹ́ yẹn kẹ̀dẹ̀rẹ́ ní ìlọ́po ní ìlọ́po ni kó padà sí ọ̀dọ̀ ẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba ìwọ ọlọ́run elédùmarè àdàbí tó bá jẹ́ pé mi kì í ṣe òjíṣẹ́ ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ àti ní òdodo ni mò ń sìn ọ́ lọ́sàn-án àti ní òru ìwọ ọlọ́run bá mi dá padà sí òǹtọ̀hún láti òní lọ mo pa láṣẹ ni ní orúkọ jésù kristi ò ní rí ayọ̀ láti àárọ̀ títí di alẹ́ ìbànújẹ́ tó sọ sínú lẹ́nu yìí nílọ́po nílọ́po nílọ́po ẹ̀ ló máa gbà padà nítorí ire ni mò ń ṣe ó wá fẹ́ fi sú mi ó sì máa rí bẹ́ẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba lágbára lọ́wọ́ ìdùmarè ni mo béèrè àṣẹ sì gún in Jesus mighty name amen amen amen bẹ́ẹ̀ ni yóò rí. Ah, dadi ẹjọ ẹ bá mi rí èkú yẹn kú o mi rí ẹjọ. kò possible kò possible èmi kọ́ ló ṣe ọlọ́run ló ṣe ah, wá wá wá wá wá wá wá wá gbé àgbélébú ẹ gbé àgbélébú ẹ. Ah, ó ń wo kò ń wo ìwọ máa gbé àmọ́ ṣó mọ̀ pé iṣẹ́ ọlọ́run kò ṣe dá dúró inú bíbélì wọ́n sọ pé i will build my church and the gate of hell will not prevail ṣé you know ah it's alright sori gbé àgbélébù ẹ but mo fẹ́ kó understand nǹkan kan cathedral tí a rò pé a lè kọ́ pẹ̀lú owó yẹn gbà yẹn wọ́n tún ti kọ́ ètò tún wà mọ́ befitting jù yẹn lọ sori pé ògo wà fún Jésù Kristi ògo wà fún Jésù Kristi o disappoint ṣe ọlọ́run kọ́lọ́n kò dáríjì ẹ̀ i'm sorry i can't help you. gbé ẹrù ẹ gbé àgbélébù ẹ kò tọ̀ jésù lọ tọ́lọ́ bá dáríjì ẹ fine but i've done my own and may god forgive you ah pastor jẹ́ kí èsù yẹ ẹ lò pastor pastor. Money, what I ẹ ṣe ah, ẹ kú àgbàlẹ̀ mi ẹ kú gbogbo gbà ṣe rí ọ̀rẹ́ mi tí mo pè ní pásítọ̀ tí mo ní pásítọ̀ Dáre wọn hmm. lè ń wò ẹ kì í ṣe kó ti níjọ tiẹ̀ kò tí ì dá dúró ó sì wà ní abẹ́ ìjọ kan ni hmm. àmọ́ ṣe rí iṣẹ́ tó ń ṣe yẹn Ọlọ́run gbọ́wọ́ ẹ̀ ṣiṣẹ́ ìyanu bí Ọlọ́run ṣe wá ń gbọ́wọ́ ẹ̀ ṣiṣẹ́ ìyanu tó ó wá kó ti mókè jù báyìí lọ ìyẹn ni mo wá pè jókòó mo wá níṣẹ́ tó ń ṣe yìí àwọn alàgbà tó kú ẹ gbogbo àwọn tó ń gbórúkọ wọn bí àwọn nǹkan tá a mọ̀ tágbọ́dọ̀ máa fi gbogbo ẹnu sọ àwọn nǹkan náà dọ́gbọ́n sí ni èmi ni mo wá mú làákàyè ẹ níbi tó sùn sí ni mo wá jì ìyẹn ni mo fi gbé yín wá pé ẹ bá mi sọ́ de èèyàn. <laughs> ọ̀gá ọmọ mi dáadáa èmi omi àtàgbọ́n lọ́sẹ̀ fọwọ́lé ọgbà ìkùlé mọ yọdù tó wù afagbésẹlẹ afakèké sòkà afẹjọsẹ gbàdí ìtàkùn tóníkẹni mẹwàá dò tó ń tẹni lọjọ lọ arákùnrin kí ló fẹ́ gan. Um, um, basically, nǹkan tí mo kàn fẹ́ ni to live a better life. Kí ló mú? and eh, kí n rówó ná kérò dẹ̀ pọ̀ nínú ìjọ tí mo fẹ́ dá sí. <laughs> ó fẹ́ kí ilé ayé ẹ̀ yí padà káwọn èèyàn náà sọ̀rọ̀ ìgbà ah, ah pásítọ̀ Dáre ìgbà kan rè é kóun náà bá wọn àgbà jẹun ó yẹ kó ti yé yín bàbá. kó bá wọn àgbà jẹun. <laughs> bẹ́ẹ̀ni. kó orí tajé ṣe ọ̀rọ̀ òun náà òun ń bọ lọ́dọ̀ èṣù láàlú láàgiri oko abẹ́niwọ̀n bá rí òun bẹ lọ́wọ́ rẹ̀ ọ lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ àmọ́ o sọ ọ lè ṣe. Ah, ah. <laughs> ó máa ṣe sà. ọ lè ṣe. Ah, ó máa ṣe. bó bá ti sọkàn ọkùnrin ọ lówó ọ wá gbọ́ o ọ wà ẹ ṣe òsì òkú. òkú ewúrẹ́ àbí tàbí òkú. òkú èèyàn ọmọdé kéwe. o kéwe bàbá ẹ má bínú mo mọ̀ pé kò lè yé òun ṣe rí irú kan bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé kò jọ àwa lójú kódà kẹ́ ẹ sọ pé odidi òkú ẹ mọ̀ pé níwọ̀n gbà tí ọjọ́ kù sí i ká tó pé ogún ìṣẹ́jú àwa máa gbé e jáde àmọ́ ẹ má bínú ẹ bá mi agbára ẹ ò lè gbé e. ẹ bá mi wá nǹkan mi fún ẹ bá mi wá nǹkan mi ẹ jọ. kì í wá nǹkan mi fún hmm. ọ̀gáre ọmọ pé ọ̀nà méjìlá gbà ṣe náwó tó bá wà á ṣe bá ti fẹ́ tí ò bá sówó á ṣe bá ti mọ ni ọgbọ́ ẹlẹ́ẹ̀kejì rẹ o òsàbùjá lọ́rùn ọ̀pẹ ibi abábàgùn báyìí òun lábà sọ̀kalẹ̀ sọ́ngbọ́n mi hmm. ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn òun là á lò fún ọ. olúwa ò ṣe so ẹnu yín ni ọlọ́run padà gbà sọ̀rọ̀ fún mi wípé kí n má wá sílùú bíbá ẹ̀ ọ̀dọ́ àgùntàn kan ṣoṣo tí mo mọ̀ jésù kristi ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣé gan tẹ́ sọ fún mi má lọ rọ̀ mú po jésù kristi kó dẹ̀ máa gbàdúrà mi ó ti fi ẹ̀jẹ̀ ó ti fi rà mí padà. gbé gbogbo ẹnu ẹ sọ̀hún. ẹ ẹ ẹ ra dáre bàbá ẹ ẹ má bínú ẹjọ ọdọ àgùntàn ẹjọ ọdọ àgùntàn tí n bá gbọ́ Yorùbá yín yé tí àlàyé yín yé mi ẹ ń jẹ́ kó yé mi pé ọmọ àgùntàn ẹ̀jẹ̀ gangan la fẹ́ lò fún àbí. bẹ́ẹ̀ ni ọmọ àgùntàn ni. ọmọ àgùntàn ni. Ah, mi ò mọ̀ wo ṣe pẹ̀lú nǹkan tó ń sọ revelation ti show wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ẹ̀jẹ̀ jésù kristi nìkan ni mo dúró lé lórí bàbá ẹ má bínú mi ò lè ṣe. ọ lè ṣe kí ni ọ sọ fún nǹkan tó mú wá sọ́dọ̀ mi ni. bàbá ṣe rí ẹ má bínú ẹ má bínú ṣe rí bó ṣe wà yìí kó tó di pé mo rí mú débí kì í ṣe nǹkan kékeré mo bá sọ láàárọ̀ mo bá sọ lọ́sàn mo bá sọ lálẹ́ kódà tẹ bá ń gbọ́ iṣẹ́ ńlá orin kéwú òun ni mo ṣe kí n tó rí mu débi àmọ́ èmi àti ẹ̀ tó bá ku àwòrán tó ku ẹgbẹ́ ìgé èmi àti abági sọ̀rọ̀ ẹ má wọlé èmi mọ tẹ́mi máa dá sí. a wulẹ̀ promise bàbá sórí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà pè yẹn ó ti ṣí ojú mi padà ó ti jẹ́ kí n mọ̀ wípé ọ̀dọ́ àgùntàn ẹyọ kan ṣoṣo tó wà ní bíbélì tó jẹ́ jésù kristi ọ̀dọ́ ó lè ta ìṣòro ayé ìwọ ti gbàgbé. ìkànnì wọn ò jọra fáyé wọ́n ní wọ́n ara rẹ̀ ọ̀rẹ́ o ṣọ́ra fáyé dẹnu tètè fi tọ́lọ́pàá létí ọlọ́pàá mo tell you the right thing to do. ẹ wo dáadé. gbogbo ọlọ́run ní pé tí n bá fi tó ọlọ́pàá létí wọ́n láwọn máa ṣe wá ń jàǹbá kí wọ́n tó èèyàn tó ń ṣọ́yàn tá a mọ̀ pé ó ń ṣọ́ wa. pásítọ̀ dárì ìwọ kọ́ fi tọ́ ọlọ́pàá létí ná let the police know they would know what to do they would know the right step to take wọ́n ṣàkóso ọlọ́pàá. hello. hello. ẹ bó ṣe jẹ́ ọ̀gbọ́n ni wọ́n ṣàlàyé fún yẹn. ẹ wọ́n wọ́n ṣàlàyé fún mi sà. jẹ́ kí owó yẹn jẹ́ kó wà rẹ̀ tó wà rẹ̀ lóòótọ́ rẹ̀. twenty million ẹ jọ sá owó yẹn pọ̀ díẹ̀. hello do I need to speak with you. hello dad no thank you. hello baby baby ah, how are you? Uh, you you know you know daddy loves you so keep praying just be shouting the name of Jesus be calling Jesus every time you hear hello hello. What? what? if I need ní twenty million. daddy, dadi ẹ bá mi bá ọ̀rọ̀ twenty million wà lọ́wọ́ ẹ ojú kẹ ojú kẹ rẹ ọdẹ pẹ́ mi ọdẹ bí mo wọ̀ ọ́ ẹ ọkọ̀ sọ́sọ́ dẹ ẹ dadi ẹ jẹ́ bọ́sẹ̀ ní sùúrù pásọ̀ dáre ẹ máa ètò ọlọ́pàá lọ ni èmi ò ní kẹ́ máa twenty million o àmọ́ ẹ lọ tọ́lọ́pàá létí ọlọ́pàá máa mọ the right thing to do ẹ gbọ́ ìkìlọ̀ mi o ẹ jẹ́ kọ́lọ́pàá mọ̀ sí i ọmọ ọmọ mi làwọn sọ̀rọ̀ pa yìí o ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe o ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe o owó tó wà ní owó tó wà ní owó táìtì ni. owó ṣàwà ń lẹ̀ mí ọmọ ṣàdí ẹ̀mí owó lọ́wọ́ arọ́wọ́ mi o ẹ̀ dábì ṣe. Eh, owó táìtì. owó chọ́ọ̀chì ni. normal o ti gbọ́ bẹ́ẹ̀ so smart nǹkan. smart mọ alábẹ̀tẹ̀ lókè ni bá ti rí oúnjẹ nǹkan tó ń ṣe ṣe kí n ti sọ. no problem ìyẹn náà necessary ṣé ọmọ tó ṣẹlẹ̀ báyìí ọmọ yìí ẹ máa tọ́jú ẹ̀ dáadáa because bó ṣe wà yẹn ṣé mo pé gí ajé wa ni. ee atm tó ń pọ owó. so bàbá ẹ̀ ń gbowó wọ̀ so yẹn wá ń bèrè nǹkan tó bá fẹ́ jẹ́ ńsìn ẹ bá mi tèèrè kí ẹ dáadáa ẹ bá mi fún nǹkan tó fẹ́ jẹ kẹ bá mi fún nǹkan tó fẹ́ mu nǹkan kan gbọ́dọ̀ ṣe o. yẹ kí o yọ six months bó bá ṣe jẹ́ ọ̀rọ̀ àwọn àṣẹ. bébì ó yọ sí i ẹgbà wà á jẹun o níbi ìtò wà yóò gbúdọ̀ jẹun bishop a máa ṣọbọ gbogbo oúnjẹ tó jẹ yẹn a máa ṣe wọ́n bí bàbá ẹ̀ tó gbá. mr man ìjà wa ni àbókẹ́rù sẹ́yìn ah, o ti ẹ kí n tó bẹ́ẹ̀ ni. so owó ta ni kò gbé wá dà. o dẹ̀ ṣọ́ọ̀kù pín síbẹ̀ ṣá. ó pé nítorí ìdí tí ó fi jẹ́ pé àwọn kan jẹ́ dọ́là àwọn kan náírà Pick your phone kó gbé sí speaker ká gbọ́ nǹkan tó sọ pásítọ̀ yìí ó bímọ ni. Píìkì ẹ̀ ṣé tí ẹ dì ni?

hundred naira tó yà wèrè yìí ìwọ dà my ọlọ́mà bá tiẹ̀ jẹ́ ni.